lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah a ṣe asalatu fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam almabi'utu rahmatan lil alamin anabi tí ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala gbé dìde kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí asalatu náà máa bá wọn ará ilé anabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà kíra wa púpọ̀ ní àkókò yìí gbogbo àwa ọmọ ìyá tá a jọ ń jẹ́ mùsùlùmí òdodo lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbàlagbà káàkiri gbogbo àgbáńlá yìí tọ́lọ́mbà ní kí ohun wa yóò máa dé ògbó wa pátá òun náà lákì àwọn ń bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi ọba tó fi àánú rẹ̀ kó gbogbo wájọ báyìí nílé ayé ọlọ́ndàkú má fi ìbínú rẹ̀ má fi tú wa ká àánú rẹ̀ òun náà ló fi jẹ́ kí ìfẹ́ Islam kó wà lẹ́mìí kálukú wa Eh, ọlọ́ndàkùn ìfẹ́ ìsìláàmù náà ọlọ́ndàkùn mọ́ yọkù lẹ́mìí wa eh, àlékún àgbọ́yé nípa rẹ̀ àtàlékún ìdúró déédéé nípa islam ọlọ́ndàkùn má kàkó lórí wa torí àánú ọlọ́run ni kéèyàn máa lékún nígbàgbọ́ hmm. àánú ọlọ́run sì ni kéèyàn máa lékún ní ìmánì ọlọ́ndàkùn má kàkó lára wa ọlá alukur'anul karim ah, gẹ́gẹ́ bí kálukú wa náà ti mọ̀ pé Ah, ìrìn àjò kan òun náà la wà hmm. ah, rihlatun ta wò pé ìrìn àjò jọ́sìn ní tó wá já sí pé bá a ti bá lọ́wọ́ àwọn ẹni rẹ̀ àná hmm. ò ní pé wọ́n bá fi ṣèjọ́sìn wọ́n tún wá máa ń fi ń lékún ní ìmọ̀ láti tún lè fi máa ṣe ìjọ́sìn ah, òun náà ló bí gbogbo àwọn bàrọ́mìjù tí ń ṣàǹwáyé láti bí ọjọ́ tí a ti ń bẹ̀ńlẹ̀ yìí ẹ̀yàmbẹ̀lá ọba Allah subhanahu wa ta'ala ọlọ́mọṣá àti àlékún dáadáa fún wa al-ikhlas wal-mutaba tọ́lọ́n fi máa ń tẹ́wọ́ gbaṣẹ́ ọlọ́ndà kò máa ṣe lè wọ̀ wá o gbogbo àwọn nǹkan tí wàá máa ń baṣẹ́ jẹ́ minal ujub wal-kibr wal-riya àti gbogbo àwọn amrad al-qulub al-hasad gbogbo ọrú àwọn àìsàn báyìí ọlọ́run máa fi ṣàdánwò fún wa ìfẹ́ tọ́lọ́run tàbí òun ní kọ́lọ́run Eh, gbogbo àwọn tí wọ́n wá jẹ́ olùgbàlejò wa ní eh, àti ní Madina ni àti nílùú Mọ́kà yàyín náà eh, gbogbo wọn pátá abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala kó mọ́ ṣàbá wa san wọ́n ní ẹ̀san olóore. gbogbo àwọn ọmọ kí gbogbo jama náà ti máa rò pé àà àwọn ètò yàyín kì í ṣẹ̀yìn nìkan là á máa rí lórí afẹ́fẹ́ wọ́n ti máa rò pé àwọn àdókòtòrò ah, wa Fadel abdulmumin eléyìnlá hafidhahullah ta'ala wa ra'a ọlọ́mọṣàbá wa ti dáadáa fún wọn. àwọn èèyàn máa retí bóyá kí wọ́n kí wọ́n jòkó pẹ̀lú wa bẹ́ẹ̀ ni àmọ́ àwọn ìdí kan sí di kejì kò ní jẹ́ kán lè bẹ pẹ̀lú wa ní alẹ́ yìí àmọ́ pẹ̀lú ògo ọlọ́run ká tó kó nílùú yìí àwọn ètò tí kù náà tí àjọ ṣe bí idhnillahi ta'ala so mo wá fi tí wọ́n mo fi kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ ní Madina àwọn bàbá wa bàbá oní hadithi tó ń bẹ ní madina bàbá kúranga eh, àwọn bàbá wa dáadáa ọlọmọṣẹ àwọn wa sí dáadáa fún wọn eh, fadilatu sheikh fawaz habida allah ta'ala wa ra'a ọlọba àti dáadáa fún àwọn náà eh, àti àwọn mashayikh akharun tí ọlọ́run ní kí wọ́n ṣe istiqbalu wa ní istiqbalan jamilan tayyiba ọlọmọṣẹ àwọn wa sí dáadáa fún wọn bá a ti wá ń kí àwọn àwọn mashayikh tí ń bẹ ní mọ́kànyà yìí náà àwọn àlùfáà wà ní jami'atu ummil qura eh, àwọn mọ̀rọ̀ sàlátù ti lọ lórí bó ni àmọ́ ètò tèmi náà ò dó lójú kan torí ìbádà nìpínlẹ̀ ń táwa ti ń yà yín àti gbọ́dọ̀ fi ọwọ́ kékeré mú eh, gbogbo ẹbí tí ń ló ń kà báyìí nísìnyí eh, ẹjọ́ tó kù tá a lò kò pọ̀ mọ́ tẹ́mi ó lò ẹ̀gí yẹn báwọn tó wá fa kéékèèmí náà máa gbé àwọn àsìkò nílò àmú kí àwọn náà o mo kí wọn púpọ̀ ọlọmọṣẹ àbáwá tí wọn ní ẹ̀sùn lóore mo tún wá kí àlùfáà wa Saheed Shittu bí wọ́n pè ní ṣínṣìn àbí ìrora pé ìtẹ́ tó ṣẹ̀ṣẹ̀ ìgbà báyìí mọ́ ọlọ́wọ́dà bá wà sí dáadáa ìfẹ́ tọlọ́run òun náà làwọn àlùfáà ní níjọ́ tí mo kàn rọra yín létí mọ́ pé irú ọlọ́run kan lọ́mọ bá wa tí wọ́n lẹ́sùn lórí ká máa láwọn ò sanwó pé ká wá sí ọmọrọ ẹ ọlọ́run ò mọ́sàbá ń sẹ́ni náà lẹ́sùn olóore o mọ́sàbá wa sẹ́ni náà lẹ́sùn olóore ọlá wọn ọlá wọn ọlọ́ndàkùn má jẹ́ kíkan dì kan lọ́wọ́ gbogbo tán bá wá rí lórí eré ayé ọlọ́mọ fi dítà kìyà mọ̀ wọn lọ́wọ́ ẹnjọ́ tí mo wá sọ fún àlùfáà wa Saheed Shittu èsì táwọn wá fún ìjọ náà ni pé mọ́ra yíyún àjọ ń lọ ni o wọ́n ní ẹ̀ẹ́n ìbí visa àti tíkẹ́ẹ̀tì ni àwọn ṣètò rẹ̀ àwọn náà ti ṣètò tara wọn lóòótọ́ aláì ọlọ́run ọba sì gbà àmọ́ àwọn ìdíwọ́ kan wà fa kájọ déńjọ́ tó yẹ kí mi ó déhùn ó fa kí mi ó kọ́kọ́ ṣáájú wọn wọ́n sì padà wá wá náà ìfẹ́ náà ọlọ́run yóò bá wa fi sọ ilé sùn lórí o mo sì wọ́n wípé kì í ṣe pé owó kan náà lèmi wá nílà lówó lẹ́fẹ́ bí èsì pé táwọn pé ìfẹ́ pé ẹ sáwò pé àpèpè sí súnà lẹ́yìn náà rò àtàwọn àti yín dákun mọ́ṣá fi súnà nẹ́bí jí nkì wa mọ́ṣá àti wá nínú àwọn ahàlù súnà ọlọ́run dákun mọ́ṣá wá nínú àwọn ahàlù bídà tọ́ mo wá fi bẹ́ẹ̀ mo fi kí gbogbo jàmáà lápapọ̀ ẹ kíkì mi ó pọ̀ lálẹ́ ìtòrò yóò dàbí pé eléyìí ni ó dàbí ètò tí mo kanlẹ̀kanlẹ̀ ṣe mo jẹ́ pàníyàn mi láti lé ìdáníyàn àti ṣe any life program àbí fídíò kankan tí n fi wá umura tí n fi lọ padà làwọn èèyàn sì gbọ́ pé ń bọ̀ gan àmọ́ ẹ̀mọ̀ gbogbo nǹkan ọ̀tọ̀ níbi yẹn ti máa ń rò ó Allah subhanahu wa ta'ala ló padà wá kádàrà pé káwọn ètò kan tó àwọn tó wáyé wọn àtàwọn míì tí ń wáyé lọ́wọ́ yìí àti tí ó tún padà máa wáyé yóò dàbí pé yóò ṣe àǹfààní pẹ̀lú àwọn tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa àwọn abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ògbón tábà máa ń ṣe Allah qala rasuluhu qala sahaba. a nítorí àkókò ká tètè máa lọ ẹni tí wọ́n ní ká wá gbéyẹ̀wò lénìí àbí tá a fẹ́ gbéyẹ̀wò lénìí ni pé kí ni ń jẹ́ sunnah Hmm. kí ni la sunna ad-Dr. Abdulmumin Eléyìnlá hafizahullah ta'ala wa ra'ah ní jòkó tá a jọ jòkó lánàá ẹ̀rí pa nǹkan kan ó ti pa nìkú ni àkókò sì ni ò gbà wá a máa padà yẹnjú ẹ̀bí ìvìnìlá ó ní pé bó ni ipò wo ni súnà wà lánàá nílẹ̀ Yorùbá ipò wo sì ni súnà wà ní ìní. ẹ̀kíní kan wá ń bẹ ẹ̀dọ̀ mímọ̀ kan ń bẹ tí ò padà jáde nínú kíkọ́lẹ̀ tọ́pìkì lánàá tá a ti gbà lérò pé yẹ kó wáyé inú ọ̀rọ̀ èyí ò ní pé kí tún wá ní àfojúsùn wa kí ni mustaqbal tá a rò pa à ń wúrò tá à ń fura mọ̀ pé yóò bá súnà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam nílẹ̀ yóò bá àkọ́lé ọ̀rọ̀ wa nu àkọ́lé òun ó wá fakọ́rọ̀ ó pẹ̀ka púpọ̀ lánàá ó pẹ̀ tuntun. kò wá jẹ́ ká lè ríbi yanjú ọ̀rọ̀ náà tán àmọ́ ìlà haddin kabir a padà ríbi fáwọn àkọ́ ikù kan àwọn òdodo ọ̀rọ̀ kan ó dàbí pa ríbi fi rinlẹ̀ lánàá pẹ̀lú pé súnà nílẹ̀ yorùbá ó kọ́ ni ò jẹ́ tuntun ó kọ́ ni kò jẹ́ tuntun kálukú mọ̀ pé nǹkan kan bẹ ń jẹ́ súnà. Eh, táwọn bàbá wa tí wọ́n ti lọ ọlọ́mọṣàbá wa ṣe dáadáa fún wọn tí àwọn bàbá wọn ti ṣiṣẹ́ lé lórí tí wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ pé áá ah, àfẹ́ ah, nǹkan báyìí àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ nǹkan báyìí àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ń bẹ nǹkan báyìí àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ múra kalẹ̀ fún eh, ọlọ́mọṣàbá wa sanwó lẹ́sàn-án àwa rí i pé bọ́lọ̀ ti ní ó yí wọn mọ́jọ́ náà ni wọ́n ṣe é mọ́ bọ́lọ̀ ti ní ó yé wọn tó ń jọ́ náà ni wọ́n ṣe é tó tọ́ èyí ń já mọ̀ pé súnà yìí ó ti nípìlẹ̀ ńlẹ̀ Yorùbá ó kú òní táwọn èèyàn kan wàá rò páwọn fẹ́ wá gbógun tì kò sí gbógun tì mọ́ hmm. ẹni tí ń bẹ ńlẹ̀ níjà pé gbogbo ntọ́lọ́n bá ní kó mọ délé ní èmtìdáàdù fún tí ń bẹ ńlẹ̀ ni èmtìdáàdù ni pé ó dàbí continuation àbí ká ní continuity fún ẹni tó ti ń bẹ ńlẹ̀ ni tọ́ tí nǹkan bá sì continue pé ṣe bítà náà ti wà ní ó ti wà ìdàgbàsókè yóò ba àwọn míì tá a yọ kúrò yóò ba àwọn míì tá a fi kún yóò ba irú èyí wọn ò gbọdọ̀ wá dìjà hmm. kò yẹ kò sì yẹ kó dìjà hmm. ó yẹ ká lè gbọ́ yìí pé àti bí n ti ń bẹ́ ńlẹ̀ òun náà ni àtúnṣe ń bá àmọ́ ní ilé wa clear dáadáa láti pé ọ̀rọ̀ nǹkan jáde lánàá wọn fi wá rò pé ó yẹ ká kárọ̀ kájà lórí nọ́kọ̀tọ̀ yìí dáadáa súnà súnà súnà kí ni jẹ́ bẹ́ẹ̀ gan-an torí pé oríṣiríṣi àwòrán òun làwọn èèyàn ń gbé wọ̀ láti fi pèntí ń jẹ́ súnà oríṣiríṣi ó kọ́ ń làwọn èèyàn fi ń pèntí ń jẹ́ súnà ǹjẹ́ bẹ́ẹ̀ náà lórí ẹlòmíì náà kàn sáà ń pariwo súnà súnà náà ni kódà ààrẹ lòmíì tó fi ìfẹ́ ó fi ìfẹ́ hàn sí súnà. Si tó ń ga máa sọ pé súnà súnà súnà súnà bí ti ń pariwo rẹ̀ ti ń fìfẹ́ hàn sí súnà yìí àwọn àmọ́ ewúro ẹni bẹ́ẹ̀ pé ǹjẹ́ súnà òun gan bẹ lára tiẹ̀ náà hmm. ẹni ń pariwo súnà ǹjẹ́ kí ni ǹjẹ́ súnà nìkan bẹ ní ara nítorí wọn pé ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò yìí kì í tàwọn ọ̀tá súnà nìkan ni ó ti láǹfààní àtọ̀tá súnà yóò mú tiẹ̀ gbogbo ẹlòmíì tó náà gbógun ti súnà tí ìfẹ́ gbókọ súnà tó sọ súnà lóko míì tó sọ súnà dìwà boko haram tó sọ súnà dìwà pákápáká lékè irú wọn yóò kẹ́kọ̀ọ́ mi ọ̀rọ̀ yìí àwọn ẹlòmíì náà tó wá jẹ́ ọ̀rẹ́ súnà eh, ọlọ́mọdé àti mi àti nínú ọ̀rẹ́ súnà o kó sì mi àti nínú àwọn ahàlù súnà ọlọ́mọ kàwákùn náà àwọn ahàlù bídà àwọn ẹlòmíì náà ń bẹ àwọn náà ń pariwo ahàlù súnà ahàlù kódà fún bàbá wa kan bàbá wa ọlọ́mọ sábà ń ṣe dáadáa fún wọn lọ́dà gbẹ̀yìn náà ó sì fi kẹ́ mọ̀ wọ́n mo fẹ́ràn kókó àwọn náà sì fẹ́ràn dáadáa àbáyé bí ẹgbà gbọ́ alùsùnà ah, lèmi o alùsùnà lèmi o wọ́n mọ́ ń pariwo alùsùnà àwọn àbáta ń wí ìbí súnà ti wù wọ́n tó wọ́n rí yọ sí èmi lọ́rùn àwa máa sọ fún wọn pé àwa sọ fún wọn pé ẹ̀yin tẹ́ bá lẹ́ẹ̀fẹ́ jẹ́ alùsùnà ń gbọ́ alhamdulillah so ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀fẹ́ jẹ́ alùsùnà tẹ́ tí wọ́n ń gbé séèmì sọ́rùn ó ti di tàná kúrú kò bára wọn lọ àwọn náà wà máa sọ kí ní ìkan wọn ni ẹ ẹ̀yin náà ẹ ṣe kí ni ẹ ṣiṣẹ́ tọ̀ gbogbo orú wọn báwọn náà ọ̀rọ̀ yóò kàn wọ́n bí kálukú lè mọ kí ni jẹ́ sunna kì ṣe tá a kan máa fẹnu wí o <laughs> ibi à ń lọ nù o sunna ẹ ṣe kì í ṣe tá a kan máa fẹnu wí kì ṣe tá a máa fẹnu jẹ́ kìí ti tá a mọ rẹ́gísítà rẹ̀ kí abẹ́ lọ ní rẹ́gísítà sọ́dọ̀ àwọn ìjọ kan wọ́n gba fọ́ọ̀mù rẹ o. ẹ fọ́ọ̀mù kọ́. ẹ à ń yọ̀yàn nu súnà náà ó náà lálàyé o gbogbo bẹ̀ náà làwọn tọ́lọ́ bá ní aláǹfààní ká tó ká tó àròkò débẹ̀. ó lè máa jẹ ká nítorí ètò tá a rò pé kó jẹ́ ní ọ̀la ni insha Allah ta'ala wa ṣe ń rọrùn ẹ ó ṣeé ṣe ká padà roko débi pé séèyàn lè ti kọ́kọ́ jẹ́ ẹni tó wa súnà mọ́rí tí wà ní ẹ̀wò eléyìí ìkàn pariwo rẹ̀ ni o ẹnu lásán ní fi ń jẹ kò sí ti ń jẹ́ súnà lára fọ́ọ̀mù kọ́ lèèyàn máa ń gbà ìyá ń lọ́nu sunjọ́ bá ti ẹnìkan tí ń tàn táwọn kan bá ti ní ọwọ́ àwọ̀jọ tàwọn ẹ kí náà bá lè dìjọ́ alùsùnà wọ́n parọ́ ni o wọ́n bá ti ní ọwọ́ gba fọ́ọ̀mù wọ́n tàn ni o fọ́ọ̀mù kọ́ so ìdí inú ló fi jẹ́ pé tí ò ẹ dákun kí wá ní wá ń jẹ́ sunna ó yẹ ká kẹ́kọ̀ọ́ rẹ̀ ọlọmọta fún gbogbo àná lágbọyé ọmọ kí ó làwa náà wájú àwọn àlùfáà wa ọlọmọta bá tún gbogbo àwọn àlùfáà wa lẹ́sùn olóore sunna sunna sunna ahlu sunna ahlu sunna àfẹ́ gbọ́ sunna àfẹ́ gbọ́ sunna kí ni sunna ọ̀hún gan-an nítumọ̀ rẹ̀ hmm. nígbà bá wa mọ̀ á wa pé kí n tó yẹ ká gbógun tì ní àbí n tó yẹ ká wà mọ́ rí ṣé n tó yẹ ká mọ wádìí ara wa bẹ̀ pé ọ̀ tí ì ṣe kínní yìí dáadáa o àbí tó yẹ ká filẹ̀ pé bó bá ṣàti wọ ọmọ ṣe tiẹ̀ ọ̀ bá àṣìbọ̀ bá ti rí ẹ̀jẹ̀ àmọ́ kínní jẹ́ bẹ́ẹ̀ àyà hmm. ẹ̀wájú agbè báyìí ẹ̀ tán bá ní súnà e, èdè lárúbáwá ni àbí ti tápà tọ́ èdè lárúbáwá ni gbólóhùn yìí lọ́dọ̀ lárúbáwá tí wọ́n bá wá ní súnà àsúnà lọ́dọ̀ wọn ìtẹ́ǹpè bẹ́ẹ̀ òun náà ni àtàríkà almada àtàríkà ìlànà kan náà ń pè bẹ́ẹ̀ ìlànà tá a gbélẹ̀ àbí lànà tá a ń wò pé ẹnìkan ti rìn ọ̀nà yìí àwa náà wá fẹ́ rìn bí ó ti rìn nǹkan ní súnà nù. ìgbà míì ó lè jẹ́ ìlànà gbésí ayé àmọ́ pé ní súnà ìṣe ẹnìkan bóun ti máa ń ṣe ń tiẹ̀ á mọ̀ pé ní sunna nítorí pé bẹ́ẹ̀ nù lédè lárúbáwá o ẹ̀ tí lárúbáwá ilé ti ní sunna ìlànà ni wọ́n wá lè lẹ́ mọ́ gbogbo nǹkan òsín tí ò lè jẹ́ kódà ń gbà míì wọ́n ní sunnata Allah sunnata Allah ìtumọ̀ sunnatu Allah yìí ti ní pé ah kìíní tẹ wòye tá a rí tó ṣẹlẹ̀ yìí o ah, ìlànà bọ́lọ̀ ti mọ̀ sí i Hmm. ìlànà bọ́lọ̀ tí wọ́n ti gínú bíbí máa ń ṣe nu sunnatullahi ní ìlànà tọlọ́nu tẹ́nìkan kan ò lè yí padà tíjà pé tíjà súnà àṣojú ọ̀nà ní jẹ́ bẹ́ẹ̀ àti lànà ní jẹ́ bẹ́ẹ̀ àti ìṣesí ìgbésí ayé oníkíni òní jẹ́ bẹ́ẹ̀ súnà nù lédè Lárúbáwá. tọ́ báwa wá dé àwa máa sọ̀rọ̀ ń pa súnà tíra tó ń bẹ lọ́dọ̀ níyà yín ńgbà dé Madina níjó ní àwọn àlùfáà wa àti gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ ní Madina àwọn amúmi lọ́rí kí àgbàfà kan nù Madina àwọn náà ni amidu kulliyatil hadith bil jami'atil islamiyyati bil madinatil munawwara àwọn alẹ́ ńlọrí kí bàbá yìí mo wá kí wọn kálukú náà ti rí fídíò náà ta àwọn abùn mi lẹ́bùn tíra ti ń bẹ lọ́wọ́ mi yìí èèyàn bùn mi lẹ́bùn rẹ̀ ẹ mọ̀ pé ẹ̀yin náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lé kéwú ni tẹ bá ti tíra yìí náà bẹ́ẹ̀ ni tẹ bá ti dé lẹ́bùn tẹ́yìn náà bá ti wá ń kárú eléyìí àwọn kejì kan fún ẹ̀yin náà ti náà àmọ́ eléyìí tèmi náà pè é ala kulli tíra yìí ẹni màkà náà ó kọ rẹ̀ nù sunnati nabawiya lẹ́nu kò wá kò sáàyè kò sáàyè yìí náà mo wá tàṣọ fáhà rẹ̀ mo sá sí lọ mo sì bọ̀ mo sì lọ bẹ́ẹ̀ ni wọ́n á rí i pé nǹkan kún sínú tíra náà ó kún láti lé bí àṣà kàwé ní nàìjíríà ó kún kẹ́kẹ́. láti ilé aláìsíra náà fún kẹ́kẹ́ látọ̀dọ̀ àfáà tó ṣe ọlọ́mọṣẹ́ àbáwá san wọ́n lẹ́sùn lóore mo wá rí i pé nínú tó dáa náà ni pé gbogbo tá a bá sọ ó dàbí èèyàn bá ti kàńbù mí tẹ́lẹ̀ àwa tún wá tún mú láti ibẹ̀ náà kí ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ̀ ládàá tá a lérò ọlọ́run wa bá wa dá a padà sọ́dọ̀ wọn torí àwọn náà fẹ́ kí ẹ̀kọ́ ni ó fọ́n ká ni làwọn náà ti gbà á níwọ̀ máa ń sọ̀rọ̀ súnà tán ṣàlàyé tán ṣe fún wọn nù nígbà wa máa ń sọ̀rọ̀ súnà kò yẹ kó máa nírú ìwé tí ń júwe súnà láti wá gbéwé yìí láti wá gbélé ọlọ́mọṣà bá wa tán wá ní ẹ̀sán olóore. ṣé eh, nẹ́tíwọ́ọ̀kì dámọ̀ ni. nẹ́tíwọ́ọ̀kì ojú oore. tọ́ alhamdulilayi. tẹ́lẹ̀ kọ́ nẹ́tì mọ́ ló tẹ́lẹ̀ níbàyẹn o. tọ́ fúnra tèmi. ọ̀dùkọ́ lọ́dọ̀ ọ̀la. tọ kó máa tún ṣe bíi àwọn wa lọ si ti àwọn iṣẹ́ kan ọlọ́run bá bàbá náà lẹ́sùn olóore o ajá mọ bí súnà ti jẹ́ lédè lárúbáwá àwọn padà sínú kí ni jẹ́ bẹ́ẹ̀ náà nínú Islam tẹ̀lé lárúbáwá wọn wá fún àwọn àdéhùn ànábì kan jẹ́rìí rẹ̀ wọ́n ní ká ronú sọ̀rọ̀ kan tá Muhammad sọ ìgbà ànábì ń sọ̀rọ̀ ń pa káwọn èèyàn fẹ́yàwó anabi wa ni faman raghiba an sunnati falaysa minni ẹni báyìí lè gúnrí kúò níbi súnà mi ìyẹn ni pé níbi ìlànà níbi ìṣesí mi falaysa minni irú ẹni bẹ́ẹ̀ a kì í sọmọ lẹ́yìn mi nu ẹni báwọn wọ́n tún wá mọ́rọ̀ kan tá Muhammad sọ wá àbí sàfáwà ibn Sariyah àti bẹ́ẹ̀ ni Muslim nígbà tó ní ẹ máa wòran o ànábì ní wáàsí ní ṣe fáwọn èèyàn jọ náà làwọn sábẹ wá fura mọ̀ pé wáàsí yìí ó lọ́wọ́ kan kejì nú ṣé kìí ṣe pé ànábì fẹ́ mọ dágbére póun ti ń lọ pẹ̀lú bí wáàsí yìí ti ń lọ yìí kó tó di pé yóò wá lọ ẹ̀jẹ̀ ajé ó ṣe wáàsí fún wa hmm. bá ànábì ṣe wáàsí fún wa lànàbì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì bá bẹ̀rẹ̀ wáàsí jọ náà inú wáàsí jọ náà ànábì wa ní innahu man ya'ish minkum fàṣàyàrọ̀ tìlà àfàǹkàfìrà ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá níkẹ́mi rẹ̀ ogun nù yín yóò rí yàpá inú tó pọ̀ eléyìí ó dé yóò wí tiẹ̀ tọ̀hún ó dé yóò wí tiẹ̀ tọ̀ eléyìí náà ó dé yóò sọ tiẹ̀ anábìrì yàpá inú bá ti wá pọ̀ fa'alaikum bi sunnati ẹwù mọ́ta ànábì wá wí sọ́lọ́lá ànábì bọ́rọ̀ bá ti dàrú bá wọn in tó kù tẹ́ mọ̀ wá kí ojú pé bò ní ìlànà tèmi ṣẹ́ni pé lánàá ní jẹ́ fa'alaikum bi sunnati ó wá tún yẹn pé wà sunnati lil khulafa ar-rashidin ìlànà àwọn àrólé mi náà tó jẹ́ mi ìmọ̀nà yìí náà dọ̀wọ́ yìí ẹ̀ yìí ń já sí pé àti ń tá ń pè ní súnà yìí àti ń ti ń jẹ́ bẹ́ẹ̀ oníkínú òun náà ni ìlànà tí gbogbo wa náà sì gbọ́dọ̀ ṣe ojú kòkòrò rẹ̀ tọ́ bá a bá ti wá gbàgbọ́ iye rẹ̀ báyìí pípé àti ń ti ń jẹ́ súnà àti ìlànà ní ń jẹ́ bẹ́ẹ̀ nítorí wá kù níbi tá a fẹ́ wọ̀ lẹ́ẹ̀kan òun àdúgbò bí tá a fẹ́ lọ lẹ́ẹ̀kan bí àṣà àwọn dọ́kítọ́rù wa Abdulmumin Eleira hafidhahullahu ta'ala wa ra'a ó ní pé nínú ṣẹ̀ríà nínú ìmọ̀ ẹ̀sìn tọrọ bá dọ̀rọ̀ pa ń ṣàlàyé alukur'ani à ń ṣàlàyé ọ̀rọ̀ ànábì à ń ṣàlàyé islam tọrọ bá di bẹ́ẹ̀ kí ni tá a máa ń gbà lérò pẹ̀lú sunna àti mọ́tà ń pè nínú lóga nísìnyí ẹ̀ ẹni kí làá wá máa ń pè bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá ti di ọ̀rọ̀ islam ibẹ̀ làwọn àlùfáà ti wá kó àìmọye àìmọye àìmọye ọ̀rọ̀ wá wọ́n ní àkọ́kọ́ ni pé níta ń pè ní sunna generally nítumọ̀ tó kọ́kọ́ dúró tó wá sí ibi tí lóga òun náà ni tariqatu rasulillah sallallahu alayhi kí la pínlẹ̀ tán tariqatu rasulillahi sallallahu alayhi wa sallam yẹn ni pé ìlànà tànàbíwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tá ń pè bẹ́ẹ̀ nu òun àti tá a bá ní súnà jẹ̀mọ́ pẹ̀lú ẹnu àlàyé yìí nísìnyí tá a bá bi wá pé kí ni ń jẹ́ súnà kí la pé jẹ̀mọ́ ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti tó bá pé èèyàn kan ní ahalu sunna pé onísunna yẹni pé ẹni tó fẹ́ máa tẹ̀lé ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam níbi àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn sunna nù o ìtànkè ní sunna nkínú ònù e, èyí tá a wí yìí bìkúnlẹ̀ ṣìṣà asọmaráìzì ẹ̀tàn yẹn yẹn nù asọmara ìjẹ tákì ni tanyanyan kẹrí pẹ̀lú tá a wí yìí ajájú pé àtàlùkùrá nì gan kílò náà súnà ni kí ló dé tálùkùrá nì fi ń jẹ́ súnà torí alukurani ló wá júwe bá nàbí ó ti rìn gbogbo tàbá ti wá bá nú alukurani wá nílànà nàbí wa muhammad sallallahu alayhi wa àṣé nínú téèyàn gbọ́dọ̀ wá mọ̀nù ni lèyàn sì gbọ́dọ̀ dìmú dáadáa bá nàbí ò ṣe falukurani ṣeré òun mímọ́ falukurani ṣeré tiẹ̀ náà kí ni yóò máa jẹ́ sunna bóyá ṣe gbogbo ohun tí ń bẹnu alukurani nìṣeṣẹ́ ànẹ́bùwà Muhammad kí ni yóò máa jẹ́ lọ́dọ̀ tiwa náà sunna ìdí ta jọ pé alukurani ni sunna nù o. tọ́ jama mùsùlùmí nígbà bá wa gbàgbọ́ yẹrẹ báyìí pé àṣeyìn tí ń jẹ́ sunna òun ni ìlànà tànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam gbọ́dọ̀ bá rí báyìí jama tó wá yẹ ká gbógun ti súnà ni àbúyẹ ká máa wà á mọ́rí aláyò yẹ ká máa wà á mọ́rí ni. ìdínú ló jẹ́ pé àlàyé ọ̀rọ̀ tá à ń ṣe lánàá làáfi rí dáadáa lọ́dọ̀ àwọn bàbá tá à ń dákọ̀ lánàá. àmọ́ ń gbà pé súnà ìlànà ànábì ní sẹ́yìn pé ó ti èèyàn ò wá mọ èyí ó sì máa pọ̀ ń bẹ̀ ńgbà míì ìyín pé ìmọ̀ ni ó máa kéré láàrin ìyẹn ńgbà míì ìmọ̀ ni ó sì máa pọ̀ níkíní láàrin ìyẹn ńgbà míì tòtí mọ̀ ní bá wá kéré láàrin èèyàn súnà tí ó mọ̀ náà kí yóò ṣe yóò kéré nítorí ṣẹlẹ̀ táwọn bàbá wa nù ọlọ́mọ tá a bá wa ṣàlékún dáadáa fún wọn. Ah. àwọn tíra tó ṣàlàyé súnà nábì ó pọ̀ ó pọ̀ rẹpẹtẹ tó ṣàlàyé súnà nábì nítorí wá kù ni pé mélòó lójú àwọn bàbá wa tó mélòó sì lọ́wọ́ àwọn bàbá wa tẹ̀. sáwọn bàbá wa ń ẹ̀rí pé díẹ̀ lójú wọn tó ń já sí pé súnà táwa gan gbọ́dọ̀ mọ retí látọ̀dọ̀ wọn kí ló yẹ kó jẹ́ díẹ̀ ni tẹ́rí díẹ̀ tá a bá ti wá rí lọ́tọ̀dọ̀ wọn tá a bá wá ní sábòsí fún wọn á wà bá wọn gbà á ẹ pé àṣà mọ̀ pé intan lè fi mọ súnà yìí ló pọ̀ lọ́dọ̀ wọn tíra lèèyàn mọ ní púpọ̀ tí ó fi mọ púpọ̀ tíra tán níjọ́ ló pọ̀ àwọn àfáà tó yanjú tó yọtán tójú wọn tó nǹkan lọ jàǹtìrẹrẹ olèyàn máa ń gba látọ̀dọ̀ wọn níjó nìjà àfáà bẹ̀rẹ̀ lásìkò wọn náà hmm. débi táwa ni wọn láwọn jàǹkàn jàǹkàn jàǹkàn nínú àwọn hmm. àfáà hmm. ẹ wo nísìnyí nílẹ̀ ibi tá a wà yìí níyà yín nílùú tá a wà yín yà yín subhanallah kéèyàn tó lè já àfáà ń bẹ ọ̀nà máa ń dín o oh, oh. gbogbo àwọn ẹlòmíì táwa ń pè ní àfáà àgbà àfáà àgbà àfáà àgbà wọ́n kéré fáwọn tí ń ka tírà fáwọn àfáà níyà yín ẹlòmíràn tó àwọn tó ń bá wọn gbá. wà wípé àwọn tí kàn ń mú tíra báyìí pé àfa kan fẹ́ bẹ̀rẹ̀ wá sí nísìnyí tí wàá mọ̀ wípé ìdá wàrọ̀dà láfúdó sunna fi ahadithi nabi àwọn àtàrí sahabati wa tabi'in tẹ́rí irú tí mò ń ké yìí àwọn àlùfáà tí wọ́n máa ń bá àwọn àfáà yà yín kéwú wàláhì làzim àwọn táwa máa ń pè láàfáà gbà lọ́dọ̀ tiwa wọ́n tún mọ tẹ́tírà sáwọn yóò wájú ni. bí irú àwọn tó ń bá àfáà yẹn kà ní haram. haram lágbà táwa ní Mọ̀dínà alukọ sheikh abdulrasaq ẹni bá ní abdulrasaq tá a lọ lánàá o ẹni pẹ́ nìkan ní bá wọn kéwú ẹni tí ń bá wọn kéwú jẹ́ ń wo òun gbogbo alukurani ń bẹ lágbáyé hadith anabi tí ń bẹ lágbárí rẹ̀ ó ti parí bukhari ó parí muslim ọlọ́lọ́wà mọ èyí tó kù tí ń bẹ lágbárí ẹ̀ òyà afa mélòó nílẹ̀ yorùbá tiwa láwa gbé jáde kírú ẹ̀ tí ó mọ̀ bẹ lára rẹ̀ ìdẹ́rùn láti mọ̀ pé ọ̀nà jìn tó bá ti wáyé pé rúyà yín tá a wà lẹ́vù táwọn ti tóore nílùú àsìkò yìí bàbá dákínì ní padà sọ́gọ́rùn ọdún méjì sẹ́yìn ipò tá a máa bá àwọn àwọn tó ń jẹ́ àwọn bàbá tiwa lọ́gọ́rùn ọdún méjì sẹ́yìn yìí wọ́n tẹ̀sẹ̀ máa rákò ní wọn ní tì máa rìn débi tí wọ́n lè máa sáré hmm. ìdínú díẹ̀ tá wá rí lára wọn á wà bá wọn gbà á pípé hmm. àtẹ̀mọ̀ pé ní tí wọ́n rí mọ ó ṣe kí ni òun ní ibo ti mọ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yìí nìsín ó ti ń dàbí pé ìtìfáàkù ti ń wà lórí ẹ̀ tẹ̀gbẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn alùsùn náà bá sọ kinní kan tí ò bá táwọn bàbá mu wọn náà fẹ́ ba sí àwọn àgbàlagbà jẹ́ àmọ́ nìfín olórí àwọn ilé tekete tán jọ ń wí gan lọ́ngán ti ní táwọn bàbá wa kan bá wí kinní kan tí ò báyìí tó ń mú lọ yìí àá ìmọ̀ ti ọpọ́n ìmọ̀ ti sún síwájú ni ẹ ti ń já sí pé ọ̀rọ̀ ti ń yanjú bọ̀ náà nù nínú ọ̀sẹ̀ àwọn bàbá wa ẹnu mọ̀ntán rínú súnà ni wọ́n ṣe ìmí ìsúná wa tún wù wọ́n jù bẹ́ẹ̀ lọ àwọn tó tún gbé ìmí ìlé wọn lọ́wọ́ wọn tún gbé wọn lé wọn lọ́wọ́ ní tó tún yanjú gbà míì ọlọ́mọṣẹ́ àbáwá àtàwọn bàbá wa lẹ́sùn lóore o àtàbùkù wọn o wọn yìí ìfẹ́ni tó yẹ ká tàbùkù àmọ́ àwọn àkọ́ ikú wa sí kínú a gbọ́dọ̀ máa fi rinlẹ̀ kódà wà bá ní tá a máa fi nǹkan míì ròyìn gbà míì péyàn bá ronú sítàn gbèsè ayé wọn ẹ̀rí pé wọ́n yàtọ̀ nígbà tá a sọ̀rọ̀ lánàá mo wá rí ọ̀rọ̀ bàbá wa alájí àgbà ẹrú eh, ọlọ́run ọba kan ti tẹ́ǹdì ẹ̀sìn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan náà àwọn àlùfáà wa ńlẹ̀ yorùbá ń bẹ̀rù náà ni eh, mo wá tuntun kìíní ń gbéyẹ̀wò ó dàbí pé láàárọ̀ yá àbírọ̀ lẹ́yìn mo wá rí ọ̀rọ̀ tí bàbá wa lájẹ́ àgbà sọ wọ́n rò pé ah, ah, àwọn ọmọ kéwù tèmi ó ti dé òun àmọ́ nírú àwọn bàbá yìí ó ń súfí ni wọ́n o àbákàmọ́lì eh, súfí gidi ẹ̀yà lùsùn náà mọ́ rò pé àfáà yín ni wọ́n o mo wá ronú tọ̀ méjì kan nígbà tí bàbá ò mọ̀ sọ̀rọ̀ ń pa àwọn onítọ̀ríkà subhanallah ọ̀rọ̀ ní lágbára fà bàbá kàmálì nígbà tí wọ́n mọ̀ sọ àwọn aláṣejù inú wọn àtàwọn míì inú wọn àtòrókù eh. eh, eh, oh, sòfìyà ni wọ́n ti kọ́ nù àtòrókù bẹ́ẹ̀ ni tákàndá ní ń bẹ lọ́wọ́ mi nínú tí mo mú yà àwọn àdàbíyà ọ̀rọ̀ yìí ti ń bẹ lọ́dọ̀ wọn kò sẹ́ni ó lè takò ẹ̀yìn fi lérò pé wọ́n lè lọ rí mú mi ìwà tí ó tún tako eléyìí ẹ̀ torí jọ́tà àti mọ́rọ̀ àwọn alájẹ́ àgbà wa tó jọmọ́ súnà àárí káwọn àdàbíyà lọ rí rí mi mú wa tó tako rí àmọ́ nísìnyí kan náà tó lè tán sọ́n pa àsòfìyà ẹni wà mí máa la ṣẹ́ka ìwà làárọ̀ yìí أن بعض الجهلة من الذين ينتسبون إلى طريقة من هذه الطرق kánú musibatan udhma ẹwọ wa mm. bàbá ní nínú tí ò sí èméjì tí ò sí dáùtù ni pé àwọn apá kan nú àwọn aláìmọ̀ kan tí wọ́n ń ṣàfihàn ara wọn sí tọ̀rí kàkánú àwọn tọ̀rí kò ní Súfì yìí kánú musibatan udhma ala dinil islami mùsíbà tó tóbi ni wọ́n lórí ẹ̀sìn Islam ká má gbàgbé àwọn apá kan náà wíwo ẹ̀ torí min ba'dil amanati al-ilmiyya àwọn iṣẹ́ àbòsí fún yàn ani ní wàsábàbà ní àbímán fi ìsáàrọ̀ ti ha ani a ní kó dá ni wọ́n láti lè máa fi dá fìtínà àwọn fìtínà kan lẹ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni kún jù wá ní lọ o àmọ́ tí mo fẹ́ mú lò ní pé ṣe báwọn táwa náà ń sọ ń pa àwọn oníṣúfí lè mèrè tí ń dìjà àbára hmm. wíru eléyìí ẹlòmíì tá a bá ti sọ dé mọ àwọn abáwo ni àbákàmọ́lì ṣúfí ni wọ́n mo wá tún ronú sí kinní kan ìjókòó kan ń bẹ táwọn àdàbíyà mọ̀ ń ṣe wọ́n sì ń ṣe dè mí hmm àwọn jẹ́ mọ̀ mọ̀ pé ìjókòó ní tàbá ní aṣọ tàríkù rẹ̀ is over sixty years tí wọ́n ti ń ṣe lọ́dọ̀ àwọn àdàbíyá gbogbo ọjọ́ júmọ́ táwọn súfí tí wọ́n mọ̀ ń ṣe tamasi kubura tamasi kubura tí wọ́n pọ̀ oníjọ friday friday gbogbo rẹ̀ lẹ́ yàbá déré onísúfí tó bá jẹ́ súfí gidi níjọ jímọ̀ yóò lù wà ní kubura tí wọ́n mọ̀ lù bàndírí tààrà àti kó kubura òun làlájá àgbà gbé wà sí tí wọ́n sì. Hmm. ẹ dákun ẹ já over sixty years náà ti ti wá àwọn àdàbí àwọn èrí náà parẹ́ dè ní ọlọ́run sì ń wọ́n parẹ́ wá sí wọn àlémọ́sí ìrọ̀lẹ́ gbogbo ìrọ̀lẹ́ ẹjọ́ jímọ̀ jímọ̀ èmi máa ń rí lórí péjì wọn tán máa ń gbé láìbù rẹ̀ wá báyìí lẹ́ẹ̀kọ̀ọ́ kan òun èkán aráyé wò dé amẹ́gbẹ́ múlò ń bẹ̀ ni pé ah, ká ní kùbùrà tẹ́ fẹ́ máa fi ròyìn wọn nu irújọ́ jímọ̀ kùbùrà ló yẹ kán máa fi ṣe ẹ kí la fẹ́ múlò ń bẹ̀ ni pé a rí i pé bọ́lọ̀ ti ní kó yé wọn tó àti bọ́lọ̀ tí ní kó yé wọn mọ́ òun náà ni wọ́n ṣe ń gbìyànjú ẹ bàbá wa lájẹ́ àgbà ọlọ́mọta bá wa kẹ́ wọn o ọlọ́mọta bá wa ṣàlìkí àmọ̀ dáadáa fún wọn ẹ àti gbogbo orú wọn bẹ́ẹ̀ tọ́lọ́mbà láwọn náà ṣe dáadáa níbo la wá ń lọ níbo la ń bọ̀ ni pé súnà ìlànà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá a bá ti wá gbọ́ yé báyìí jẹ̀ mọ́ pé n tó ń pè ní súnà kì í ṣe ìlànà bàbá ẹnìkan kì í ṣe iṣẹ́ sìn ẹnìkan tànẹ́bùwà Muhammad ní sallallahu alaihi wasallam ajá sí pé gbogbo ẹni tí ń bá ti ń tako súnà kí ní ń tako ìlànà nábì ní òun kódà bọ́ ọba tako kéyìn òun fi fáàrí pẹ̀lú kọ̀ọ̀hún ni a mo fẹ́ ó wù mí kí n máa jẹ́ ahlu súnà tó ti ní kéyìn òun máa jẹ túmọ̀ rẹ̀ ni pé ìwọ rò pé kò dáa kéyìn òun máa jẹ́ pé èmi lẹni tó fẹ́ máa tẹ̀lé lánàá ànábì ìtumọ̀ tó ń òun ń wá máa ń ba nínú jẹ́ pé bẹ́ẹ̀ lómi ò bá tún wá máa tako kọ̀ọ̀hún ń tún wá máa ń tako bismil islam kódà wà bísímì mahabbati nàbí yìí sallallahu alayhi wa sallam ìfẹ́ ànábì ni ó máa kílèmù ni ó tún máa fi tako kínní o mm. àmọ́ ń gbà míì ẹ̀rẹ́ pé mo sọ ń jòkó àná gbogbo àwọn tán láwọn tako lánàá àwọn náà ti padà ń wà á mọ́rí lé ní ó kọ́ ìwọ̀n sí tako ní súnà níwá o ní wàhálà òun ló sì fa ìmọ̀ iye ànàyàkọ̀ omi mùsùlùmí ẹ mùsùlùmí lèmi o èmi ò jálù súná o èmi ò jálù kíní kan èmi ò jálù igbá nígbà tí ó ṣe sà ló bá di pé àwa gangan gan ni alùsùn àbùsí ní jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan méjì jama ọlọ́run mọ́sá wa nírú yẹn báwọn o súná má tako ìyá ń lọnu súná má ṣe kí ni má tako tọ́ ara wa rí ládàá nábì tàbá gbà pé ládàá nábì ní súnà ó yẹ ká wá yán kinní kan ò ní pé ìlànà nábì yìí kí ní ìdájọ́ ká wá wà mọ́ rí hmm. kí ní ìdájọ́ ká mọ́ tẹ̀lé nǹkan ọ̀rá mú àyà méjì péré wá nítorí àkókò ẹ̀rọ tí mo ti ní wákàtí kan péré là lálẹ́ yìí ẹ̀ ìrọ̀ra mú àyà méjì péré wá àyà alákọ̀ọ́kọ́ tá a mú wá ni pé olúwa fẹ́ làmọ́lẹ̀ nú alukur'an olúwa ní làkọ́dí kánà lakum fi rasulillah uswatun hasana ọlọ́run ní ti ń bẹ fún yín lára nábì uswatun hasan àwòkọ́ṣe dáadáa àwòkọ́ṣe dáadáa ń bi kí ni ibi gbogbo nǹkan ni ẹ̀ bọ́ ọlọ́run túlẹ̀ ni ọlọ́run ní àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára nábì níbi ìwà nìkan hmm. kò ní àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára nábì níbi ẹ̀sìn nìkan. Mm kò ní àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára ànábì níbi bó ti kọ́ ẹbí pọ̀ ọlọ́run túlẹ̀ ní òpin làkọ̀dé kana lakum fi rasulillah uswatun hasana. àjẹbẹ́ yóò bá lò gbèsè ayé eré àti kó má nábì lórúkọ sí. lórí gbogbo nǹkan. gbogbo nǹkan ni o fi kulli shay ẹ ṣeun ẹ wà ní fi kulli shay. fi kulli shay. ee níbi gbogbo nǹkan. ẹ wá ní sùúrù hmm. tí èèyàn kan bá dìde lé òun tẹ̀lé àwọn bíbọn mọ̀ bí aṣọ wíwọ̀ o òun tẹ̀lé bó ṣe ń jẹun o òun tẹ̀lé bó ṣe ń gbogbo nǹkan yòókù lẹ́yìn ìwà ànábì ni kọ́ kẹrọrì kò tó kọ́ òun pẹ̀lú gbogbo yòókù. àdúgbò tẹ lọ òun ti gẹ́ra òun kò mí. àdúgbò tẹ lọ mo mà dúgbò òun ẹ mo mà dúgbò náà ìwà yà bẹ́ẹ̀ elétekéte Ìlọrin olómi òkúta olóṣọ̀rọ̀ ẹ eh, olóṣọ̀rọ̀ ẹ pé àsìkò yìí ní ṣe bend your statement yà ibo láti wí. bend your statement. ẹ eh, wo eh, ni ọ̀tá ní márùn yẹn ti mọ wí kínú alákùnlé hàn èmi náà gbọ́ ńgbà tó lómi òkúta wí ọ̀rọ̀ àmọ́ ń bọ̀ wá bẹ́ẹ̀ ń dádúgbò náà kí á kàn pé ẹ wá yà fi ń bẹ fún yín lára aya alákọ̀ọ́kọ́ nù ìwọ náà máa ronú sí o bọ́lọ̀ bá wá ní ń bẹ fún ẹ lára nínẹ́bì pàwò kọ́ sí dáadáa tó wá yẹ kọ́ wá máwò nǹkan ọmọ wàá mọ́rí àṣàwò òun náà ní jẹ́ sunna àwòkọ́ṣe oníjẹ́ sunna ah, ọlọ́run mọ́ṣá àti ìrọ̀rùn fún mi o ọlọ́run mọ́ṣá jẹ́ lè má nábì láwòkọ́ṣe. nínú gbogbo nǹkan o ibi ìrun mi tí mo kí ọlọ́run jẹ́ má nábì láwòkọ́ṣe àwẹ̀ tí ń bá mọ́ gbà ọlọ́run jẹ́ má nábì láwòkọ́ṣe ìsọ̀rọ̀ mi ọlọ́jẹ̀ má nàbí láwùkọ́ ṣe ìmúra mi ọlọ́jẹ̀ má nàbí láwùkọ́ ṣe ìfẹ́yàwó mi ọlọ́jẹ̀ kódà ìjẹun mi ọlọ́jẹ̀ lè má nàbí láwùkọ́ ṣe olóríwá ló ní pé làkọ́dí kana lakum fi rasulillahi uswatun hasa àwùkọ́ sí dáadáa ti ń bẹ fún yín lára nàbí. ń bọ̀ wá olúwa wa yan olúwa ni liman kana yarjullaha wàlìyàwòmàlì àkìrọ̀. àṣekèsí gbogbo ẹ̀ lànàbì òjáwò kọ́ ṣe fún. tí wọ́n bá ti yọ ara rẹ̀ pé òun ò má nàbì láwò kọ́ ṣe mi gbogbo nǹkan ibi tó ti yọ ara rẹ̀ rí o. ọlọ́run ní àwọn ẹni tá nàbì òjáwò kọ́ ṣe fún báyìí tí wọ́n má nàbì tán báyìí. òun lẹni tó ṣe pé ń bá ń ro kan pé òun fẹ́ pàdé mi ọlọ́run dáadáa tí ń sì ń ro kan pọ́jọ́ kan ní ọjọ́ kan kí jọjọ́ àlùkìyàmọ́ ẹ olúwa ò mọ́ṣáàdé mi ò lè má nàbì láwò o irun ògbọ́n mi jẹ́ fi jọta nàbì ẹ̀ òtò wọ̀ kò mú irun gba mi yàfijọ́ tànàbì irun gba mi yàfijọ́ kí ni jama ṣòkòtò tó lókè gbogbo àwọn wa Muhammad ni nínú láwọn àwọn ilé kéwu wa lọ́wọ́ kéré jù báyìí lọ a sì kéré ń sin náà kéré jù báyìí lọ lọ́jọ́ orí ta kéré jù báyìí lọ nínú mọ̀ ta kéré jù báyìí lọ àwa ń gbogbo ìwọ ọmọ kéwú tó bá ń gbọ́rọ̀ mi yìí lọ́ọ́ di tú tíra rẹ dáadáa tíra kan ń bẹ lọ́pọ̀lọpọ̀ àwọn ilé kéwú wa nílẹ̀ nílẹ̀ Yorùbá ń bẹ òun torí ilẹ̀ Lárúbáwá la wà báyìí nísìnyí ilẹ̀ Yorùbá ń bẹ òun lọ́pọ̀lọpọ̀ àwọn ilé kéwú wa ń pe tíra náà ní Hayatul Islam hmm. àwọn tó sọ̀rọ̀ afúnbẹ̀ pọ̀ o àmọ́ lọ́ọ̀rì ń tó ti sọ ìṣesí ànábì bá ànábì tí máa ń múra níjọ wọn wá gba kéwú débẹ̀ fún wa ń lé kéwú àwa kéwú débi bá ànábì ti wọ ṣòkòtò ìgbà tí wọ́n bá pèjú ìwá wọn ní àfá sọ ọmọ bí ṣòkòtò àwọn tàbílígì tí mọ̀ rí aláhìláàbí ni wọ́n ti fi ṣàpèjúwe fún wa nù sọ ọmọ bí ṣòkòtò àwọn tàbílígì tí mọ̀ rí mo ní mo mọ̀ bí ṣòkòtò ànábì tí mọ̀ rí mu tọ́ bàbá wa kéde bẹ́ẹ̀ àwa padà wá kí á yà pé làkọ́díkà náà làkún fi rasulillahi uswatun hasana ń bẹ fún yín lára nábì àwòkọ́ ni rere ànábì wa máa ń múra bákan kí ni wá ní ìṣe yìí òun ọlọ́dàkùn mọ́ ṣe tiwa bẹ́ẹ̀ o irú àdánwò bẹ́ẹ̀ ọlọ́dàkùn mọ́ ṣe o torí pé mọ̀fúnmù mọ̀kọ́ láfàáyà yìí ó ní pé ẹni tí ànábì ò ní jáwò kọ́ ti rí fún ni pé lèmọ́ ńlá yarjullaha wal yawmal akhira ẹni tí ó ro kan pọ́ kò ro kan àti pàdé ọlọ́run dáadáa kò sì ro kan jọ gbé dànù kìyà mi èyí tó pinnu o ẹ bá ti wá lówó rà nábì láwò kọ́ ṣe wáyé pé kò ro kan pé òun pàdé ọlọ́run jọ fún un. tẹwárí ọ̀kan nu o ayé àkànwá ń bẹ nínú Suratul Maida ọlọ́run wà lámọ́lẹ̀ kan gandan tẹ́rí àwọn tó gbogbo àwọn àyà àti Allah wa àti Rasulullah gbogbo àwọn yóò ti yanjú nígbà wí yìí o amádùúgbò bíi tí mo fẹ́ lọ ládùúgbò ilé yìí olúwa ní pé wa man yuti'i Rasul faqad ata Allah wa man yuti'i Rasul faqad ata Allah ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá lè gbà nábì kalẹ̀ báyìí tó wáyé pé ìntàn bá nábì sáà ti ń lọ ní ṣe ń lọ bá nẹ́bi tá a ṣe ń rìn mí ṣe ń rìn ọlọ́run ẹ mọ́wùlẹ̀ dára yín láàmú mọ́ èmi ọlọ́run ló tẹ̀lé. ajá sí pé àṣé ìwà nẹ́bi láwò kọ́ sí àṣìpẹ̀ láṣẹ ọlọ́run ni. Hmm. àti gbogbo ní gbogbo nǹkan gbogbo nǹkan láti gbọ́dọ̀ tẹ̀ láǹnàbí o. Hmm gbogbo nǹkan ni o ẹ wọn á wòran nígbà mo wá gbọ́ tó lómi òkúta tán lọ sọ ní tó sọ yìí ẹni wá pa mí ẹ létekete ti lọ nínú ẹ wá rí nígbà tó yóò tún wá sọ̀rọ̀ ó wá tún wá bàjẹ́ yanyan òsì tó kẹ̀mí o ìlú bá nábì tí ń ṣe múra yín ò wù mí ah! la ilaha illallah ìbá nẹ́bì tí múra òwú mi ìbá nẹ́bì tí ń jẹun kò kàn mí ìbá nẹ́bì tí ń wọṣọ kò kàn mí tó eh, eh, àbòsí tó bẹ́ẹ̀ ṣe náà ni o ó wá ní in tó kàn ní bá ànábì tí máa ń eh, ní kó lè kẹ́kọ̀ọ́ á kan lẹ̀ lálẹ́ ìlórí ọ̀rọ̀ yìí tí ó fi mọ̀ pé ọ̀rọ̀ tóun sọ gan ó ti tako mímọ́ wàláhi tàláhi la ilaha ọ̀nà wo làgbàbí ṣàlàyé ńgbà tí ó sọ gan mo ṣe bórí kan tá a ṣe ń pa sífàtò láti nàbí public lecture ní kan sẹ́yìn àwa ṣàlàyé bí èèyàn ti ń rùkú wọn ti ń kírun ọ̀rọ̀ ni náà tún wá bànújẹ́ ló bá tún ní ìwò ni kéèyàn máa ṣíwá àti máa kọ́yìn bí ànábì ti ń kírun àní ẹ̀kọ́ abá ànábì ti ń hùwà <laughs> la ilaha illallah ṣé ìkórìíra àwọn alùsùnà náà lọ wá ní dérú lẹ́wù yìí wàláì àìmọ̀ tí ń jẹ́ súnà ń ló bí gbogbo ọ̀rọ̀ báwọn àìmọ̀ kan ní. nígbà wo bá ní pé kọ́mọkọ yín bá ànábì ti ń kírun ẹ dákun títa ní ká wá kọ́ yín ẹ̀tí ta ni ká mọ wá ṣàlàyé níwáyé anabi wa muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ó sọ̀rọ̀ anabi ní sọ́lú kàmáàrọ̀ àìtùmọ́ ní òsọ́lẹ̀ anabi ní ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé mi máa ń kírun ẹ dákun ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé èmi máa ń kírun ìwọ wá níyì nǹkọ́ àti wà ìwà ni òyí ọ náà ni o tó dábọ̀ á ṣe tàṣí látùnísìnyí ọlọ́mọṣẹ́ àjọyé gbogbo wa ọlọ́run fà wá láṣọyé kó sì fún gbogbo jàmáà náà lágbọ́yé Al-Qur'an Al-Karim anabi ló sọ kódà ńgbà tó sọ̀rọ̀ pa hajj à ń ṣe umura àti hajj anabi ní khudhu anni manasikakum bẹ́ẹ̀ bá ṣe hajj bí mo ti ṣe tèmi ni ẹ ti ṣe o ọ̀nà tí mo gbé nǹkan mi gbà ó ní kíni ó ní ẹ gbé gbà. àbújú ni pé sọ́mú. súnmù lè súnmù ó yẹ gbàgbé bá ṣe pé mo. ẹ gbogbo gbogbo àlànà tí wa pátá kò ah, sẹ́ni ah, tá a gbọ́dọ̀ fi jọ àfànẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àmọ́jọ́ tí ẹ̀kọ́ ò bá ti yéèyàn hmm. ní òmò amúyàn sọ pé ẹ má wulẹ̀ ṣàlàyé bá nábì tí ń kírun o èyí tá a fẹ́ gbọ́ ni bá nábì tí ń hùwà kí ni ń jẹ́ wá ẹ ò lẹ́kọ̀ọ́ náà ló fà á ẹ ò lẹ́kọ̀ọ́ ló fà á bọ́ bá lẹ́kọ̀ọ́ ni aláǹtà ń sọ fún yín nù ẹni ẹ kéwú dáadáa kẹ́ ẹ máa ka bíyẹn bá ń ka tíra kó tó mọ bọ́ọ̀ta kò kàn ní mọ sọ̀rọ̀ ń gbà míì kí ni ohun tí pọ̀ lọ́dọ̀ àwọn àfáà ńlẹ̀ yorùbá ẹlẹ́nu mi ilẹ̀ yorùbá ti wá sí ó ní pé kódà ìwà lọ́nà fi ròyìn anábì kò fẹ̀sùn ròyìn ẹ̀ ah ọ̀ ìsìn mọ́ mọ́ wíwú ẹ̀ mọ́ kí ni jẹ́ ìsìn ìwà ló fi ròyìn rẹ̀ kò fi ẹ̀sìn ròyìn rẹ̀ ẹ dákun kí ni jẹ́ sìn kí ni jẹ́ wà ẹ àìmọ̀kan ni ó mú yàn mọ́ sọ pé ọ̀tọ̀ ni wà ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀rọ̀ àìmọ̀kan lọ́rọ̀ òdodo ọ̀rọ̀ ni pé ẹ̀sìn ni wà ìwà lẹ̀sìn ìwà yẹn wá ní kàtígórì ni hmm. ìwà ó ní kíni ìwà tá ìwà tá a máa ń wù sọ́lọ́run ọ̀tọ̀ hmm. ìwà tá a máa ń wù sáwọn èèyàn ọ̀tọ̀ hmm. ìwà tá a máa ń wù sọ́lọ́run oníwọ́n ń pè lẹ́sìn ìwà tá a máa ń wù sáwọn èèyàn oníwọ́n wá pè níwà tó ní kì í ṣe ẹ̀sìn meanwhile ìwà tá a ń wù sọ́lọ́run ẹ̀sìn ni ìwà tá à ń wù sí àwọn èèyàn náà ẹ̀sìn ló náà gbogbo ẹ̀ láfi ń sin náà tá à mọ́ retí ládàá hmm. aláìmọ̀kan ni ò ní pe gbogbo ẹ̀ lẹ́sìn yìí gbogbo ẹni tọ́lọ̀ bá ti lẹ́kọ̀ọ́ yé yóò pè gbogbo ẹ̀ lẹ́sìn yìí bóyá bá ń ròyìn anábùwà muhammad sallallahu alaihi wa sallam wípé innaka la'ala khuluqin azim lédè ànábì ìwà rẹ̀ dáa púpọ̀ ẹ̀rá kò bẹ́yà yìí tí ó tutù ní òun innaka la'ala khuluqin azim pé eré ànábì ìwà tó dáa orí ìwà tó dáa nìyà nábì wà ìdákun gbogbo ẹ̀yin tẹ̀ bá máa ń tún nù làwọn afa àlẹ́ yorùbá pé ìwà lọ́lọ́run fi ròyìn ànábì kò fẹ̀sẹ̀ ròyìn rẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ o wàláyé ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀kí sì níbi ìsàlàyé rẹ̀ ìnífẹ̀ẹ́nu ara mi àbí làákà ìtẹ̀mí àbọ́pọlọ mi ṣe ẹja padà sínú ọ̀rọ̀ yàrá wa Aisha radiyallahu ta'ala ta'ala anha ó ní ọ̀rọ̀ náà dọ́dọ̀ rẹ̀ ó ní wọ́n lọ rí bá wọ́n béèrè lọ́wọ́ yẹn ńlá wa Aisha pé jama gbogbo wa ní ká farabalẹ̀ láti gbàgbọ́ yí ọ̀rọ̀ yìí o jazakumullahu khairan wa barakallahu fiikum bismillah. àbá fún gbogbo wa lójú ọ̀sẹ̀ mú lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ má bínú o. alhamdulillah bismillah alhamdulillah ọlọ́mọ sáfà bá a fa albarka fi. yàlla wa Aisha radiyallahu anha àwọn abéyì lọ́wọ́ yẹn lọ́wọ́ Aisha pé dákun wọn náà farabalẹ̀ kọ gbọ́rọ̀ yìí gbogbo wọn náà tó máa ń sọ pé ọ̀tọ̀ nìwà tó máa ń sọ pé ọ̀tọ̀ lẹ̀sìn wá gbọ́n tí yẹn lọ́wọ́ Aisha wí abéyì lọ́wọ́ yẹn lọ́wọ́ Aisha pé máa kólókó nàbí yìí sallallahu alayhi wa sallam kí ni ìwà nàbí kí ni kí ni jama ṣe pé kí má ìwà nàbí ni ó júwe fún mi ẹ̀ ò ìwà nàbí tí ọ Hmm. ẹni bá sọ fún wa ní ti pé má ròyìn bá nàbì ti kírun fún mi má sọ bá nàbì ti wọṣọ fún mi ìdí mo fẹ́ kọ́ ṣàlàyé fún mi ní ìwà ànábì sọwárí wà ànábì àwa béèrè lọ́wọ́ ìyá ńlá wa Aisha àwa ní kí ni ìwà ànábì ìyá ńlá wa Aisha wa ní káànà kólókóhù al-Qur'an káànà oh, oh. kólókóhù al-Qur'an ìyá ńlá Aisha ní ẹ má wulẹ̀ lára yín lóògùn ẹ má dára yín láàmú wọ́n bá ti ní wà nẹ́bì dà tá gba alukora nílẹ̀ ọmọ ké hmm. bí alukora nílẹ̀ ọmọ ṣe kínu mọ̀ ké bọ́ ọba ti ń ké alukora ní ọtí ń ké wà nẹ́bì ẹ dákun bàbá wa ń ké alukora ní akéde bí ẹ mọ kírun àbá ní kéde bí ẹ mọ kírun bí yàrá wa ní mọ̀kọ mi nírun ìwà nẹ́bì ni ọkọ mi àná ṣé irun ni ó ṣe wà nẹ́bì mi ebi irun náà kílò náà ìwà nẹ́bì ni àmọ́ ìwà tá nẹ́bì máa ń wù síta nu. Allah subhanahu wa ta'ala. So wá dúrà ní ẹ ìwà bá nẹ́bí ti bá ládùúgbò lò ẹ bó ti bá mọ̀lẹ́bí lò bó ti bá ara lò èyí ò nìkan mo fẹ́ kọ́ ṣàlàyé fún mi a ní àwẹ̀ tọ́lọ̀ wá pàṣẹ fún ànẹ́bí ńkọ́. Èyí nǹkan tí kìí ṣe wà ànẹ́bí mọ́ ni yálà Aisha sì ní pé kana khuluquhu al-Qur'an pé tó ń pè ní ìwà ànẹ́bí ó ní kínú ló fi já sí pé jàmá mùsùlùmí àárín yìí àìmọ̀kan ọ̀pọ̀lọpọ̀ wa láàmú bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àṣàlékún mọ́ gbogbo wa náà ká mọ̀ sẹpẹrẹtì kódà ìlòmíì ń bẹ ẹ̀rì náà òun náà ó dá níbi ìwà tá a máa ń wù sọ́lọ́run hmm. kò wá ní dá níbi ìwà tá a máa ń wù sáwọn èèyàn hmm. wọ́n wà ní á lágbájá sì dá lẹ́sìn ni o kò ṣe kí ni kò dá ní wa ẹ̀ ń palẹ́ ni o. ẹ má bínú ṣe kìtòrò lọ hmm. àwọn tó wá náà wọn ọ̀nkánà olùgbọ́n bá sọ wọ́n ní irọ́. ó náà ni gbogbo táwọn yìí sífì ọlọ́run náà ni sífì mm. ọlọ́run ni so bí èèyàn bá dá níbi ìwà tá a wù sọ́lọ́run ń kírun ń gbàwẹ̀ ń yọ zàká ń tẹ̀lé súnà nàbì orí gbogbo àtàwọn ọ̀hún sọ́lọ́run kódà ń gbà àwọn afá mi àti pèyàn ní ìwà tànàbì ó pè sí mẹ́ta ẹ̀kí méjìlá pin lẹ́ẹ̀kan àwọn mi àpin sí mẹ́ta wọ́n ní ìwà tá a máa ń wù pẹ̀lú ọlọ́run ọ̀tọ̀ ìwà pẹ̀lú àwọn èèyàn ṣe gbódi mẹ́ta nu. àmọ́ bí yọ̀dẹ̀ pẹ̀lú tọ́lọ́hún kò ṣe. ẹ àwọn mi àwọn mi ò pin báwọn ni o mm. àwọn mi wà ní ẹmọ ìwòlẹ̀jà dára wa láàmú ẹ tá a bá ti tẹ̀lé ànábì ọlọ́run náà la tẹ̀lé yìí. Mm ẹmọwé ẹja àwẹ kan pé méjèèjì náà ní ẹyọ kan tọ àwọn arẹ lomi wàmọ yóò tẹ ìrọsúlá faqad ata Allah ẹni báyìí lójú tẹ lánàbí ó ti tẹ lọ́lọ́run Ọlọ́run sọ pé in kuntum tuhibbuna Allaha fattabi'u Ọlọ́run ní sọ fún wọn kúlù sọ fún wọn sọ fún àwọn èèyàn rẹ bàbá aláwọn fẹ́ràn Allah ta ẹ tẹ̀lé ìní ànábì yẹn tẹ̀lé sallallahu alaihi tọ tí ń já sí pé ànábì yìí àfànábì ni o mm. àfànábì ni o tọ́ ṣẹwárí kánà kúlùkù kúlùkù àánú ti ánsà tó pọ̀ ìwọ tó bá wá dá níbi ìwà tá ń wù sọ́lọ́run dá níbi ìwà tá ń èèyàn àbọ̀ náà lọ ń ṣe inú ẹ̀sìn o mọ̀ wúra rẹ pé ah mo ti ẹ̀ perfect níbi ẹ̀sìn ẹ̀ perfect níbi ìwà irọ́ o ìwà rẹ náà ni èdá ẹ̀sìn rẹ náà sì ní kíni ni èdá ìwà rẹ dá ní ìtọ̀ wù sọ́lọ́run tó wù sáà nìyẹn bí àmọ́ wà rẹ ọ̀dá níbi gbogbo orú mùsọ́láhù kan bẹ́ẹ̀ lẹ̀ yorùbá ọgbọ́ aborí mọ bo wà ẹ̀ ń pọn lẹ́nu o tó bá ilé tí ń borí tí ò wá níwà tó dáa sáwọn èèyàn ẹ̀kẹ́ ìbò wa náà nù because apá kan wà ló bò ìwà pọ́tẹ̀ láti ọlọ́run ẹ̀ kò wá bo ìwà ká dáa sáwọn èèyàn àmọ́ ẹ mọ̀jà tanra wa o ọ̀rọ̀ kan bẹ náà ta gbọ́dọ̀ yanjú náà látara àwọn ọ̀rọ̀ wọn pín kínní náà ló sì bi ọgbọ àwa tá a kírun yìí gan-an aníwájú yín lọ ìwà àdàbìn lọ àṣàbìn wà lìjẹ náà mọ́tàrà rẹ o sọrí àlàyé rẹ lọ́gbọ́ yìí sọrí ìwà náà méjèèjì ìwọ náà wá wo nísìn èèyàn wá wùwà tí ń dá aṣọ lọ́hùn èèyàn wá bàjẹ́ níbi kó wùwà táwọn èèyàn ó gba pass mark níbi tọ̀dọ̀ ọlọ́run ó gba failure níbi ìwà táwọn èèyàn àtẹnìkejì tó ṣe pé òun ó gba pass mark níbi ìwà tó ń wù táwọn èèyàn ó wá jẹ́ fẹ́lí ó gba fẹ́lí ọ̀ níbi ìwà tí ń wù sí ọlọ́run ẹ dákun náà àwọn méjì ẹ̀rọ yìí tẹ́ni eré o àmọ́ ta ló yọ lórí ibú jù nù wọn. ẹni tí ò níwà tó dáa sọ́lọ̀ ni ìwọ wá sọ pé ẹni tó wá níwà tó dáa sáwọn èèyàn ló wá lóore jẹ ẹni tó níwà tó dáa sí ọlọ́run lọ àwọn méjèèjì jọ tẹ lọ́run àmọ́ pẹ̀lẹ́ ọ̀kan yá ju ọ̀kan lọ méjèèjì wá ní tí ò lè gbé yàn wọn náà. ìwà tó o bá dá ń bẹ́ẹ̀ àìdá sọ́lọ́run èyí ò tiẹ̀ rí ó yára gbé yàn wọ́n náà púpọ̀ ẹrú ọlọ́run ọba kan bẹ anábùwà Muhammad sallallahu alaihi wasallam wọn wá bá nàbì wọn ni yà nàbì obìnrin kan mọ̀ ń gbàdúgbò wa anábì níbo lọ́rọ̀ rẹ ti jẹ́ anábì ni wọ́n nílò anábì obìnrin yìí kírun kírun ni o bó bá kí ọ̀ràn yàn tán àtúmọ̀ yàn náà fìlà bó bá kí ọ̀ràn yàn àtúmọ̀ sí kí ni àtúmọ̀ yàn náà fìlà ìyá ànábì bó bá gbààwẹ̀ rọmọdọ́ọ̀nù tán àtúmọ̀ gbààwẹ̀ nàáfílà á ní nǹkan ọ̀kan tí kìnkan bẹ lára rẹ̀ ni pé àwọn aládùúgbò rẹ̀ ìwà rẹ̀ ò dáa sí wọn tó bá sọ̀rọ̀ sí wọn báyìí ọ̀rọ̀ kò gbá kò gbé ni ọ̀rọ̀ ìbànújẹ́ ni mò ń sọ sí wọn ìyá ànábì ń bò láti bá a tó bá dúdú ọ̀gbìn ìdàlù kìyàmọ̀ ànábì ní híyà fi náà. Ah, ah, híyà fi náà ẹ má dàrá yín láàmú o ọmọ náà ni ẹ̀rí pé níbi ìwà tá a máa ń wù sọ́lọ́run ó ṣe kínú ó ti pín bẹ́ẹ̀ níbi ìwà wo ló ti wá fẹ́ẹ̀lì tá a máa ń wù sáwọn yẹn àmọ́ ṣẹ́rí bí táà nẹ́bì ti wá dárí o tàbí ní kí ní jẹ́ súnà ó wá ní pé àti níbi ìwà tá a wù sọ́lọ́run àti níbi ìwà tá a wù sáwọn èèyàn gbogbo ẹ̀ lànà nẹ́bì ti wá gba partner. gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé súnà gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé lànà nẹ́bì gbogbo ẹ̀ gbogbo ẹ gbogbo yóò gbéwò ẹ kékeré ìwà dẹdẹwù rẹ ìwà òpùrọ́ ìwà látẹnujẹ yóò gbé gbogbo irú àwọn wa nílẹ̀ yóò wá gbájúmọ́ wà pé tó mo fẹ́ tẹ̀ lánàbì tanyanya hmm. mo fẹ́ tẹ̀ lánàbì kí ni tanya ẹ máa wọ àwọn ará bí o gbogbo àwọn tó ń pín sún lánàbì nísìnyí ẹ tó ń di pé mọ́sálàyé ti ìrun kíkí fún mi ẹ mọ́sálàyé bí ti ń jẹun wọ́n ṣàlàyé ibi tí ń wọṣọ ìwà nìkan lèmi fẹ́ mú ẹ̀mọ woru alábòsí ni wọ́n hùn. wàláhi tàlá hmm. tí wọ́n bá débi àwọn àlùfáà àwọn tán fẹ́ràn àwọn àmọ́ ń gbà ń bẹ̀ ń pé gbogbo ọ̀nà lọ́gbọ́dọ̀ ti tẹ̀ láfa àwọn. Hmm. Hmm. níbi tànàbì ní tì ó ń pín ìwà nìkan ló ń fẹ́ mú lára ànábì túmọ̀ sí tọ́nu o ìwà nìkan ló ń fẹ́ mú lára ànábì ó fẹ́ sin ànábì lẹ̀ ó fi irun kíkẹ́ ànábì lẹ̀ ìmúra ìmúra ànábì ẹni tó wá ń ta kò múra ànábì bẹ́ẹ̀ni kan ò bá wá múra bí àfa àwọn ọmọ wàhálà ó dé hmm. ẹwu àbòsí tà ń ṣe fúnra wa nílẹ̀ Yorùbá àwa mọ àwọn ilé kéwù nílẹ̀ Yorùbá tó yẹ pé búlù náà máa ń wọ̀ aṣọ búlù ni tọ́ ìwọ tó bá wá jáde lékéwú ọ̀hún tí wọn náà bá fẹ́ lọ rí dá lékéwú tiẹ̀ lẹ̀ àwọn ọmọ lékéwú rẹ̀ náà kí náà gbọ́dọ̀ máa wọ̀ búlù ni. ìjọ tá a bá wá rí yìí tí ò lo búlù yóò dẹjọ́ o yóò di ẹjọ́ pé àbẹ́ mọ lágbájá yìí pé kò tẹ̀lé lànà bàbá kò tẹ̀lé lànà àwọn bàbá wa mm. ebi aṣọ búlù ni gbogbo wa mọ̀ wọ̀ níta bá dá lékéwú alẹ́ kí ló ṣe tó ń wọ wáìtì mm. tiẹ̀ ti wá jẹ́ green mm. tiẹ̀ ti wá jẹ́ pọ́pù. Ah, àmọ́ ẹni tó ṣe pé ńgbà tó aṣọ white làwọn máa ń wọ̀ ẹnu wa kùn wọ́n wọ́n dá wà báyìí láàmú púpọ̀ àwọn gbà táwọn padà wá ṣàlàyé wa ní ẹsẹ̀ àkàn ń dà mí láàmú ni àpábá wa náà lè mérí lójú àlá tó ṣàlàyé fún mi àwọn gan lọ́jọ́ kémi ó mọ̀ pé white ló yẹ kémi ó dá fáwọn ọmọ ilé kí n ti rí ní tí bàbá wọn fi yọra rẹ nù o láì bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbógun tì í tọ́ ńgbà ẹ bá wa lè máa gbógun ti àwọn èèyàn nítorí pé wọn wọ brown tẹ́yìn ń wọ̀ wọn wọ gírínì tẹ́yìn ń wọ̀ wọn wọ funfun tẹ́yìn ń wọ̀ wọn wọ pọ́pù tẹ́yìn ń wọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì wa ní ìmúra ọwá lọ jùmúra tà ànábì lẹ̀ àmọ́ ọ̀lọ́ jùmúra àwọn bàbá yín lẹ̀ subhanallah ìjàmbá tà ń sílẹ̀ yóò bá rí o hmm. àwọn ọ̀rọ̀ yìí a máa wí yóò máa le lára kálukú wa tá a bá ń gbọ́ lóòótọ́ hmm. ẹ yóò mọ dàbí àwọn tẹsítọrẹ hàtọnà àjíìbàtọnà wà gọrí ibà àmọ́ a gbọ́dọ̀ kàn síra wa létí ká lè mọ̀ pé anábì wọn ò bàbá lójú wa tó hmm. bí ìgbà tá a fẹ́ gbà wọn bàbá wa ju anábì lọ. ìrí ọmọ ìyá mi nínú Islam nítorí wá kù nísìnyí pé kémi ó wá chẹ́kì ara mi báyìí hmm. ẹ̀mọ̀fà kan ya sí gbogbo àdúgbò yìí ni ibi a ti ń bọ̀ gangan ni pé kí ni ń jẹ́ sunna ní tí wọ́n á jẹ́ sunna òní gbèsè ayé àdínẹ́bùwà Muhammad. àkídàtà ni ntọ́ fẹ́ dì sọ́kàn ó gbọ́dọ̀ jẹ́rú tá nàbùwà Muhammad dì sọ́kàn ntọ́ bá fẹ́ dì sọ́kàn nípa ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ níta nẹ́bùwà Muhammad dì sọ́kàn nípa ọlọ́run hmm. ntọ́ bá fẹ́ dì sọ́kàn nípa àwọn màláìka o gbọ́dọ̀ ṣe déédéé níta nẹ́bùwà Muhammad dì sọ́kàn nípa àwọn màláìka hmm. ntọ́ bá fẹ́ dì sọ́kàn nípa alukur'an o gbọ́dọ̀ ṣe déédéé níta nẹ́bùwà Muhammad dì sọ́kàn nípa alukur'an ntọ́ bá fẹ́ dì sọ́kàn nípa kádàrá o gbọ́dọ̀ ṣe déédéé níta nẹ́bùwà Muhammad dì ọkàn nípa kádàrá ntọ́ bá fẹ́ dì ọkàn nípa al-imanu bil yawmil akhir o Muhammad dì ọkàn nípa ọjọ́ yawmil qiyamah in tó bá fẹ́ di ọkàn pa gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ ó gbọ́dọ̀ ṣe déédéé bá ànábì wa Muhammad ti di ọkàn àkídàtàn tàkídànù o bákan náà ìbádàtàn ìjọsìn rẹ ànábì yẹn náfìlà títí lóru ẹsẹ̀ ànábì fi ń yí kí wọ́n wá lọ́n kọ́ sí ànábì ń bẹ̀rù pé àfi bá ànábì ti wù àdékan lọ fẹ́ kọ́ sí ìsọmọlẹ́yìn rere bó ṣe ń jọ́sìn àtúnwádìí rẹ o ànábì ní sọ́lú kàmárọ̀ àìtù mú ní òsọ́ àdìsí yìí làwọn abẹ́ sàlàyé lábí lọ́ọ̀dì ti wá àtúntà sí òun ìwọ wá gbọ́ irú àdìsí mi tí wọ́n ń bí ọnú ọ̀tún wá ń ṣe wá àti takò ọwá ní àfìwà nìkan ni a máa júwe àti ń júwe ìwà náà òní bàbá ń júwe ẹ̀sìn ànábì kí là ń júwe ìwà rẹ̀ náà ni àmọ́ ta ní ìwà nìtí ìwù sí àlùbárí wa ta'ala ọlọ́mọ sábà wá ṣe kí Muhammad so bá ti wá mu náà pé ìwà tá a bá mọ wá wù sáwọn èèyàn náà ó gbọ́dọ̀ wá jẹ́ tá nàbì hmm. irú bá nàbì tí máa ń wùwà bá nàbì tí máa ń sọ̀rọ̀ bá nàbì tí máa ń ṣe gbogbo tí bá máa ń ṣe àwa náà wà máa kẹ́kọ̀ọ́ mbẹ́ bí a bá ti wá ní ìṣesí kan nínú tiwa ọdí kíní kan sẹ́mi lákìdá pé a nípa ọlọ́run ọdí sẹ́mi pé a nípa ọjọ́ àlùkìyàmọ̀ ọdí sẹ́mi bóyá ń pa kádàrá ọ padà wá rí pé nítorí ọmọ díẹ̀ mi yìí mọ́ ìyàtọ̀ tí bá nẹ́bi ti díẹ̀ mi kò sí tó kù fún ọkọjá pé kọ́ ọmọ ju tọwọ́ rẹ lẹ o lọ́wọ́ kan náà lápòjúwe nísìnyí ẹjọ́ mú kíní kan wá nílẹ̀ Yorùbá ẹ rí i pé ńgbà táwọn abáwò bá sọ̀rọ̀ ńgbà mí ọgbọ́n kò síbi tọ́lọ́run ò sí kò síbi tọ́lọ́run ò wà ọ̀rọ̀ ó wọlé lápá kan kò sì wọlé lápá mi hmm. ká ní tá a mìíní pẹ̀lú pé kò síbi tọ́lọ́run ò sí kò síbi tọ́lọ́run ò wà ní pé gbogbo àyíkáyè ìmọ̀ ọlọ́run ọba débẹ̀ ìrìnà ọlọ́run ọba débẹ̀ òye ọlọ́run ọba débẹ̀ ọ̀rọ̀ mi wọlé tanyanya bá níbi náà ti di ọkàn mi. Hmm. amẹ́ta ni ta míì ni pé bẹ́ẹ̀ni àti ti jòkó yà yín nísìnyí ànábì náà ọlọ́run ọba náà tún wá ń bẹ pẹ̀lú wá ń yà yín pẹ̀lú záàtù rẹ̀ irú yẹn akídà kákídà ni o ìròrí ànábì ò gbé wẹ̀ sẹ́mi o hmm. ẹrúbìnrin kan wọ́n fẹ́ tún ọ̀run lọ́rùn rẹ̀ a gbé àlámọ̀rí rẹ̀ wá bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àmọ̀ fẹ́ tún kù okùn ọrún kúrò lọ́rùn eléyìí ẹ ni ẹgbẹ́ wa náà ẹdín dán wò bóyá ó wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé wá àyìnà lọ wà ẹ lọ́mọbìnrin bá dáhùn pé fi sàmà òkè ló àwọn àṣàyírọ̀ tí wọ́n bá ṣàbòsí wọn náà alùsùnà tó ní sánmà tá à ń rí ọlọ́run bá tóbi ó bù háyà ó káńkà kọjá fi sánmà òkú ọlọ́run bá sínú àmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ń bẹ ní òkè lókè tí ó sí nǹkan míì ní orí rẹ̀ bá anábì ti gbọ́ báyìí anábì ni ẹ túkú ọ̀run lọ́rùn eléyìí fa iná ha mu'mina tí wọn náà bá fẹ́ wá nígbàgbọ́ irun tó di ọkàn nù ẹ̀ẹ́dẹ́yìn bá jọ wá ní gbogbo àyè lọ́lọ́wọ́ bá wà àtọ̀ ṣe inú sálángà rẹ̀ náà kọ́ máa lọ́lọ́wọ́n bá ń bẹnu sálángá àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá kan sì ń bẹnu sálángá hmm. àwọn ìdín ń bẹ́ńbẹ́ àwọn aáyán ń bẹ́ńbẹ́ àwọn kòkòrò kí kòkòrò ń bẹ́ńbẹ́ ṣé ọlọ ẹ ìwé lẹ́gbẹ́ yìí tọ gbogbo oríṣiríṣi nǹkan ní bẹ́ńbẹ́ sọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú gbogbo àwọn yìí náà ọ̀rọ̀ tí ò lálàáfíà ni sọ ara táwọn wínú bẹ́ẹ̀ náà wá níwà ìwà ọmọlúwàbí ká ní sùúrù ẹ ànábì ní sùúrù tán o níjọ́ tí wọ́n bá jẹ́ ni tí máa bínú kọ́kọ́ mọ̀ pé ara ibi tó ti jíṣẹ́ lára ara inú hmm. ni mo gbọ́ ayé pé kò sẹ́nìkan tí wàá lóun firi òun oníṣẹ́ tó òun ṣe bí mi ti wà yín nìsín pé ìníṣẹ́ tó kù tẹ́mi náà náà pé ah níbi eléyìí ti jọ ànábì tán mo fẹ́ jọ ń hmm. bẹ́ẹ̀ náà wọ́n pé ah èmi náà <coughs> tọ́ tọ́ ẹ máa wo bẹ́ẹ̀ pé èmi náà mo fẹ́ jọ ànábì ní àárín yìí níjọ́ kan bàdúrátà náà yóò hàn náà ẹ má bínú jẹ́ mọ́ mùsùlùmí alhamdulillah alhamdulillah alhamdulillah níjọ́ kan <clears throat> ànábì ń bẹ lórí ìjòkó àbí ń sì ń bẹ ló sá ń bẹ láàyè kan lọkùnrin kan ti wá nu àrò òkó báyìí ni ẹni gbà tí ó dé báyìí ló bá dáṣà ànábì lọ́rùn báyìí ó bá fún aṣọ máa nàbì lọ́rùn ẹgbà wá gbé wá pé níbi tó fún aṣọ máa nàbì lọ́rùn déńjọ́ náà aṣọ ní sì fa máàkì sọ́run ànábì mm. sallallahu alayhi wa sallam ìgbò wá fún bẹ́ẹ̀ táṣọ ni wá fa tó ti ń fa làtà nàbì lọ́rùn tá nàbì ti ń ṣe àṣẹ ìdòmí ìdòmí ilẹ̀ àní ọ̀tá ìníjú ọ̀lẹ́ o ah, kí ló dé gan-an nígbà ọkùnrin yóò máa wí ǹjẹ́ mọ torí tó ti jáde ànábì lọ́rùn ànábì ò mọ̀ jẹ́ ń gbèsè ó ní n tó dé ni pé a àpè ní mimma lillahi indak owó tọ́lọ̀ ń kólé ọ lọ́wọ́ tó ní ọmọ ha fún wa máa ń gbé tèmi náà <laughs> sallallahu alayhi wa sallam ẹ má bínú ẹ dá mọ tẹ́ẹ̀kì ara wa nísìnyí bí ẹ̀kan bá dánwó ẹ̀wò fún yín ní ìṣòwò fún yín lọ́rùn kó wá fún yín lọ́rùn ká tó wá fún yín lọ́rùn nígbà tí wàá sọ̀rọ̀ kó wá ní gbogbo owó tẹ̀ ń pa síbi ọ̀ṣun òlu kẹ́ ìmọ̀ pa owó mẹ́rin ẹ̀wọ̀n náà láwí ẹ̀sẹ̀ ẹ̀dígbẹ́ ara táwọn wí nù sẹ́dígbẹ́ nígbà pa mẹ́rin báwọn. ẹ̀hẹ́ sẹ́gbẹ́ kálẹ̀ ni wọ́n á sọ tó sí lọ́jọ́ ẹ̀kọ́ sọ níbi wá ṣùgbọ́n pa àpawó nínú ṣébi o súnmọ́ kẹ́yìn ó bínú lẹ́dún mo ti mọ̀ ó sì súnmọ́ kẹ́ já tó bá jẹ́ mi èmi ó bínú ó dà tún sọ́ba àwọn tẹ́lẹ̀ mọ̀ pé èmi bú yín. jẹ́mọ̀dí ìdí ni pé ńgbà tán ti bẹ́ẹ̀ fà nábì sẹ́mọ́ tá nábì ò sọ lẹ́yìn gbólóhùn yìí wàláyà nábì sí rẹ̀ ni ànábì ni àṣeyàn náà wà <laughs> ní ẹ̀ sáàjẹ̀ ẹ fìdí láṣọ ọlẹ̀ ṣé tó wọ ọlọ́ọ̀ tó kólé lọ́wọ́ òdààmú gbọ́ torí ànábì mọ̀ pàrọ̀ oko ní ọ̀rọ̀ yìí hmm. ànábì ni ẹ̀yin tàbí àwọn bẹ́tùlì máa lì táwọn mùsùlùmí máa ń dáwó tí ń kọ́ sówó bẹ́ńbẹ́ á ní bẹ́ńbẹ́ ànábì ni ó ẹ bá mówó ẹ bá ń kó lé lọ́wọ́ ẹjọ́ máa lọ sallallahu alaihi anábì ọ̀sẹ̀ máa ṣàlàyé pé wà ọlọ́run kó kan lé mi lọ́wọ́ máa há fún yín <laughs> sallallahu alaihi wasallam àfa àfa àtẹ bàbá dẹrú ẹ wò ilẹ̀ Yorùbá nìkan kọ́ lágbàáyé kọkàn jòkó kódà ìmọ̀mù mẹ́ka kí wọ́n kan wá fún un lọ́nà kan wá ní gbogbo owó tí ọba ìjọba ń kó fún ọba mọ́tò níbẹ̀ kọ́ tó lọ fún lọ́nà àwọn ọlọ́pàá gan-an di ọkọ̀ gbá ọ sẹ́yìn rẹ̀ àbá àwọn ń lọ ní olùrọ́láyè rẹ̀ òní gbàgbé ìdí nù láti mọ̀ pé iṣẹ́ pọ̀ lára nábì ìwà nábì wa muhammadu sallallahu alayhi wa sallam ẹ gbogbo àwọn ìṣesí ìlànà wa kọ́ lèmi ò wá mọ wo lèmi kù sí kí n ti ànábì tí gbogbo wa ti gbọdọ̀ mọ wá wò nù ìdí nìyẹn mo sọ pé ọ̀rọ̀ kí ni súnà kí ni jẹ́ súnà tá a fẹ́ sọ lálẹ́ yìí. ẹ má bínú ṣé kí wà. àwọn tó ń béè lọ́wọ́ yín pé ìwà ànábì ni kẹ́ máa sọ fáwọn elétekéte lọrin hmm. torí pé ìwà ànábì ni kẹ́ máa sọ hmm. ẹ bá wa sọ fún pálọ́bì òkè ń parọ́. Hmm, sallallahu alaihi wasallam àìkí ẹ̀ mọ́yé ní oníkálukú ló gbọ́dọ̀ mọ̀ pé òun nífẹ̀ẹ́ tóun fẹ́ ṣe níbi ìkọ́sí ànábì a ti gbọ́dọ̀ wá lọ rí fi fáàtì kan sínú abẹ́ ọkàn wa o ṣe mọ fáàtì ọ̀hún fáàtì yẹn ni pé kò wá sí bá a ṣe lè ṣe tó àlè bá nàbẹ̀ wa Muhammad a máa gbìyànjú ẹ̀ àlè bá a èmi ò máa níbi tẹ́mi ó kù sí pé ah yọ̀ lọ́n mo sì fẹ́ kí n ṣe bá nàbẹ̀ tí mo ń ṣe bí kiri yìí ẹ̀yin náà wà ní ṣe yín àmọ́ kìí ṣe justification pé ah, wọ́n ti láàlẹ́ bá àwòjẹ mọ bá tèmi lọ irọ́ o àmọ́ wa ṣiṣẹ́ àmọ́ àmọ́ mọ̀ pé mò ń ṣiṣẹ́ yìí àmọ́ ànábì kọjá tí mo fẹ́ bá kódà lè bá wọn sáábé orí táwọn yẹn bá sọ ọmọ wọn sọ ọmọ láwùjọ bá kiri ọlọmọṣẹ àdó tó ló kọ ẹ̀kan ṣàdúrà ní àdúrà tí ò lè gbà nìyẹn àwọn kọ́ ni pé torí pé àwọn sàárè oríire tí wọ́n kọ́ sí ni pé àwọn fojú gan ní ànábì. kò lè tó muhammadu wa muhammad sallallahu alayhi wa sallam. ìtẹ́yà máa sọ àdúrà ni pé á ah, ọlọ́run ìrúwà dáadáa ti ń bẹ lára olókọ̀ yìí bá ọmọ tèmi náà ẹ bólókọ̀ yìí ti Manchester bá fi sànú ọmọ tèmi. olórí ẹni tó jáde àánú o kọ́ kọ́lọ̀ dọ́mọ̀ kó tó àwùbá kiri sí ọmọ mi ò fojú rí ànábì tilẹ̀ Yorùbá wọ́n bá tún wá sọ mọ́ Muhammadu ẹ̀ àwọn kan náà àwọn tíra kan bẹ tá a kà ń gbà kan báyìí tí wọ́n sọ̀rọ̀ àwọn àṣejù onye náà kódà èmi ìbá débi tó ní káwọn èèyàn mọ̀ mọ̀ ká tàbá tí àdá lórí ìrún mọ́ ẹ̀ mo wá rí pé irun àwọn nǹkan táwọn míì náà fi mm. Muhammadu Muhammadu gbogbo tó bá bó bá á ẹjẹ́ mọ́jú ó rà mọ́ yín lọ́wọ́ kó máa yọ̀ dín kó máa dọmọ tí ó bàjẹ́ ẹ bá wí o kí Muhammad tí yín bá tẹ̀ ẹ bá wí torí kò lè tó Muhammad tàná Muhammad tàná ọlọ́run ló ránṣẹ́ ẹlẹ́ẹ̀kejì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kékeré ló wà tí wọ́n ti dá ànábì dùbúlẹ̀ tí wọ́n ti ń sọ pírísàn fún ànábì tí wọ́n ti ń lagbáyà ànábì tí wọ́n ti ń gbé ọkàn ànábì jáde nígbà wa gbọ́ kàn nábì gbogbo ìdọ̀tí gbogbo àwọn àmọ̀rọ̀ bí máa ń bẹ lọ́kàn yẹn gbogbo ìwà tí ò bá jẹ́ wá déérí tá a bá mọ bá lára nábì ọlọ́run wa ní káwọn màláìkọ̀ ò fọ gbogbo ẹ̀ dànù wọ́n fọ́ dànù tán àwọn adá ọkàn ní padà bẹ́ẹ̀ ànábì wa ń lò gbèsè ayé dákun èmi àti ẹ tí bá sọ pírẹ́sọ̀ fún wa àti wa ní ìṣẹ́ ọlọ́mọdé àríwá ẹ̀ bẹ́ẹ̀ o bóyá ọ ní hole in the ni. Eh, bóyá eh, bóyá ọkàn tiẹ̀ bóyá o ti dàlù ìwò ń bẹ́ẹ̀ wọ́n á fẹ́ fìlì ẹ̀ ẹ̀ eh, táwọn dókítà ọmọ yín láwọn sọ pé kí kò ní yàtọ̀ bẹ́ẹ̀ fọ gbogbo apd tí ń bẹ lẹ́nu rẹ̀. wọ́n ti ẹ̀ lè sọ pé sọ̀fọ̀ rẹ̀ tó wù ẹ̀ tẹ̀kẹ́. wàláì nbo gbogbo ẹ̀ pátápátá ẹ̀sìn ni o hmm. ẹ̀sìn ni wa ìwà ẹ̀sìn ní kíni jama ẹ̀sìn wa ìwà lẹ̀sìn ṣùkú ní kálukú wa náà kálọ̀rì kálọ̀rì fura múra sọrọ ara wa mm. ọjọ́ ti lọ púpọ̀ ọjọ́ ti lọ púpọ̀ ìhà tí ń débi àdùn sí díẹ̀ díẹ̀ àmọ́ níbi tá ànígbà kọlù wa múra sọrọ ara wa múra sí ara wa. ṣe bá káwọn èèyàn kí mi díẹ̀ fẹ́ káwọn èèyàn kí tẹni intawa ti ní àyín awa sí náà ni eléyìí ìdánfin ni o emusan bẹ̀rẹ̀ gan pé ẹ̀yin fẹ́ wulẹ̀ láàfẹ́ ṣe prógráàmù rárá. táwọn ọba wa ti ṣe sálámà gba àkáǹtì ẹ̀ kí mi. ẹ̀ka pé fóònù mi ó sì kí mi <laughs> ó sì dáhùn lọ́wọ́. ẹ̀ lórí prógráàmù. ọ̀dà ẹja gba kọ́ọ̀lù méjì bó bá rí bẹ́ẹ̀ àmọ́ ala kulli hal ẹ̀ǹtí jẹ́ súnà rèé o gbogbo ìwọ náà olùgbọ́ wa ìwọ náà wàá mọ bíra rẹ̀ gbogbo wọ míì náà ẹ̀sìn mo ti lọ́rọ̀ yìí kìí ṣe àwọn dẹ̀dẹ̀ òrì àbílẹ̀ tẹ̀kẹ́tẹ̀ nìkan ní mo bá wí gbogbo wọ míì náà tí wọ́n náà máa ń pariwo alùsùnà alùsùnà wà wọra rẹ nísìnyí ǹjẹ́ súnà yìí sọ fẹ́ ṣe lóòótọ́ tó ti fẹ́ ṣe ẹnu kọ́ o ọmọ ṣiṣẹ́ bá nẹ́bí bá ti ṣe ọ̀nà ọmọ ṣe o bàbá tó gbéṣẹ́ ní sọ́rùn ẹ wá ń pera yín ní alùsùn bẹ́ẹ̀ bá jẹ́ alùsùn náà ẹ kọ̀ọ̀kọ́ bọ́ wọ́n gbọ́ ẹ bọ́ sí ni ọrùn yín o irun bá dúró re aláyẹ̀ bá rí inú gbọ́n wọn yóò sì máa wù yàn wàlá àwọn láwọn ṣe dáadáa kan tó yẹ pé jẹ rí báyìí nígbà mo gbọ́ pé àwọn ṣe dáadáa iṣẹ́ àwọn àfáà lélẹ̀ yìí ẹ̀yin jẹ́ wá ń ṣáájú iṣẹ́ àwọn àfáà ńlá báyìí ẹ̀tún wá ń gbé kéènì ọrùn wọn tí bá ti ń sọ yìí àwọn máa wò pé ah, àgbà tá a fà kú tó bí bọ́ọ̀tà tó ṣe à yìí lórí ọlọ́mọsàjẹ́ wọn lè tún bá ìta dákọ wọn adúgbọ́lọ́dọ̀ àtàwọn tán bá mọ̀ wọn náà tó gbogbo orú yín báwọn tẹ wá máa ń pariwo alùsùn náà ni kì í ṣe jálàbí nìkan lèyàn máa ń filẹ̀ o sọ́yẹ́ lomi rò bóyá kákan jìnnà sáwọn àbújá làbí. ẹ má bínú ṣe kí ẹ bá bọ́rọ̀ débi kan àfáwọn ẹ̀sìn òkèèrè pé wọ́n náà wọ́n fẹ́ sálámọ̀ sí i. ó ó dà ẹ kan sálámọ̀ ẹ jẹ́ sáré yanjú àárín ẹ kìí ṣe kákan máa sọ pé àtijọ́ làbí mọ́nìkan lèyàn fi ń já lòṣù náà. dó ìpìlẹ̀ ńlá kan ni tó dúró gbòógì tó yẹ pé níjọ́ tí yẹn bá ti ọkọ níyìn òun náà òjì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dúró mójútó súnà nàbì bí ni wò bá ti ọkọ tó bá ti ọkọ dàrú gbàgbé ẹ o wọ́n máa ń dákọ̀ súnà mọ́mọ́ kára rẹ̀ kún o so ó dálà bí nìsín kó mọ́mọ́ dákọ̀ ara rẹ̀ pé súnà làwọn ti ẹ̀ẹ́dọ́rà ànábì ò sí anílànà tànábì ní súnà àmọ́ àwọn náà mọ̀ pé súnà tóbi làwọn náà ti padà ń wá irọ́ tí wọ́n mọ̀ pa pé kódà ànábì gan ṣe jálàbí ànábì kan ṣe gbérí ọdẹ àgbérí ah, ah, ọdẹ ti wó <laughs> ah, eh, gbogbo àwọn ọ̀rọ̀ bá àwọn ọ̀rọ̀ burúkú ni ọlọ́mọdé àbá wọn sí irí burúkú ni o ọlọ́run níjà bá wọn sí eh, ọlọ́run mọ́tí àtàlékún dáadáa fún wa ẹ̀ eh, ń bò là ń lọ ń bò là ń bọ̀ ni pé kí mi ò wúra mi o ìwọ náà wúra rẹ ìwọ tó o bá ti fi jálà bí lẹ̀ ọ ti ṣe nǹkan alákọ̀ọ́kọ́ nítorí wá kù wá máa kẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé ànábì aláàmọ́ fi Ibn Qayyim al-Jawziyya alayhi rahmatullah wọ́n kọ́ tíra kan Eh, tíra ni ó fẹ́ tó mujalladu mẹ́fà eh, kò sí eh, Zadul Mi'ad fi hadi khair kò sí dábì ṣàlàyé ẹ̀sùn àwọn ọmọdé bá ti ní Zadul Mi'ad ìtumọ̀ yẹn ni pé ìpèsè ìpèsè kínú ìpèsè tá a máa ń pèsè kalẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀sìn ayé bìí fi ara rí lórí òun náà ni pé kí ni ìlànà bá nàbì tiẹ̀ ti máa ń ṣègbésí ayé hmm. wọn wá gbé láti ibi gbogbo gbèsè ayé ànábì yìí ti ń kírun ti ń gbàwẹ̀ kódà wọn bá débi tá ànábì bá ṣàìsàn bò ní ti tìrìtì ara rẹ̀ irú àwọn oògùn wo lànàbì máa ń lò ibẹ̀ aláwọ̀ tí ibùdókọ̀ ibùdó jọ̀dí alẹ́ rahmatullah ó ní ah, ẹ̀yìn wa mọ̀ bóyá ti tu ẹ̀yìn lè sọ dáadáa àmọ́ aláìsíra ńlá ni ó tíra tí èèyàn máa ń ní ni pé àgbẹ̀tọ̀lọ̀ ah, bá ní mo kí ó débẹ̀ mo fẹ́ kọ́ ọ gbogbo ìgbésí-ayé ànábì láti bẹ̀rẹ̀ dópin ẹ̀ inshallah mo rí ń gbà lọ bẹ̀rẹ̀ nínú ọ̀lẹ́yìn mo rí irú yíyún tíra tí èèyàn gbọ́dọ̀ mọ́ ní gẹ́gẹ́ bí àfáà aló sàlàyé tí tẹ́ bá gbọ́ ọmọ kí ọmọ gbọ́ àtìbù nàbáwí tí wọ́n máa dẹ̀ máa ibùn kọ́ yìí inú tíra òun náà ti yọ wọ́n yọ nínú tíra ńlá òun ìyí òun ni pé bóòlù ànábì ti máa ń ṣe ìwòsàn hmm. ìwòsàn ànábì tó máa ń ṣe irú oògùn wo ni máa ń lò irú ewé wo ni máa ń já ṣé wàá rí kíní kan wá ń bẹ o àwọn kíní kan ń bẹ nínú ìṣesí ànábì tó ṣe pé ó kàn ṣèṣe sí yẹn gẹ́gẹ́ bí ìjọmọ lárúbáwá tó ẹgbẹ́ kò pọn dandan lé wa lórí ká la mẹ́ o ẹ wá mo díje sáà mùsùlùmí ṣe ẹni bá tún wá lẹ́mìí pé lóòótọ́ ìṣe lárúbáwá ni àmọ́ lápá nẹ́bì ti ṣe yìí èmi náà sì máa ṣe bẹ́ẹ̀ wàláhì yóò sì tún máa gba aládáwájú ọlọ́run. Allahu akbar tó tó ọlọ́run. ike ànẹ́bì ṣe èmi náà sì máa ṣe bẹ́ẹ̀ wọ́n ti ọlọ́run ẹ̀yẹ máa kọ́ ládàálẹ̀ fún un. ẹ máa wọ́n fún ẹ máa wọ́n fún pé alọ́ọ̀kan tí ẹ̀ fẹ́ ọ́ fi kọ́ ti ànẹ́bì ẹ máa wo ìtọ́lọ́wọ́ ní akù tí ó làbọ̀ wá lọ́rùn ká tẹ̀lé ànábì mẹ́nu o ká tó máa sọ tọ́lọ̀ ń làbọ̀ wá lọ́rùn bí à ń kírun à ń gbàwẹ̀ à ń múra ìwọ̀ wa tún sọ pé ńgbà náà kò sí tó kọ́ pẹ̀lú gbogbo òun yìí o fakọ̀nìfàṣà fàúzán àbí ìgbàgbà ti tẹ̀lé ọ̀nà tó tẹ̀lé ànábì ó kú oríire ọlọ́mọ́tàjà sóríire o so gbogbo àwa mùsùlùmí gbogbo ẹ̀yin tẹ̀ bá ń gbọ́ wa kóníkálukú náà kó múra o hmm. ìwọ náà múra síra rẹ o ìwọ obìnrin tó tí ì máa borí ìwọ náà ti ń bá wa pariwo ahàlùsùnà ahàlùsùnà. wọ́n tẹ ìdá hmm. ìwọ́n ti ń bọ̀ ni. ọ̀hún náà ni ọ̀rọ̀ abẹ́ ọkọ̀ kí wọn lẹ́ẹ̀kan pé ipò tiẹ̀ kọ́kọ́ kú òun jálà bí òun tẹ́ẹ̀pù kan nù. wọ́n jẹ bọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni ah. tọ̀pọ̀ tí ì máa wá borí òun ọ̀tí ìtẹ̀lá ànábì ń bẹ̀ òun ọwọ́ àmọ́ wa ṣiṣẹ́ a ah, ní kọ́ wá sá padà o ẹ̀wọ̀n a ṣiṣẹ́ pé a ah, ṣé bòrí ló kù mo tún fẹ́ sáré ẹ̀ ọmọ pé ní lọ sá lọ bíbi jálà bí ilẹ̀ ọ̀tún wá sáré mo fẹ́ borí mo fẹ́ borí mo fẹ́ níjọ́ tó bá tún borí tán kì í tán o wọ́n tún wúra rẹ pé ṣé mo máa ń gbọ́rọ̀ sọ́kọ mi lẹ́nu tó ọ̀bá tún máa gbọ́ sọ́kọ lẹ́nu ọ̀tún ọ̀tún tẹ̀lé tún náà ṣé mi ò máa rojú ọkọ mi kiri ọ̀tún máa rojú mo fẹ́ tẹ̀lé àná mi àbí sọ́yì mo fẹ́ gbọ́rọ̀ sọ́kọ mi lẹ́nu mo fẹ́ gbọ́rọ̀ sọ́kọ mi lẹ́nu mo fẹ́ gbọ́rọ̀ sọ́kọ mi ọ̀tún wa máa jẹ́ lórí bó fẹ́ gbọ́rọ̀ sọ́kọ rẹ lẹ́nu ọmọ pé ah ṣé mo máa ń gbọ́ ọkọ mi lẹ́nu àbí ìwọ náà tó wá pé ìyàwó rẹ ọ̀yìnmọ́ ọ̀yìnmọ́ ọ̀yìnmọ́ ọ̀yìnmọ́ ní karamba ní ọwọ́ ara rẹ̀ ẹ̀yin náà mọ̀ ṣe bẹ́ẹ̀ ìwà tí ò dání ẹ̀sẹ̀ láàánú bí o. tí bá fowó jẹ lẹ́bi. ìwà tí ò ìwà. ọlọ́pàá ọlọ́rin kò ní. kí wàá lè wá fi ra yín wé tí ò ah, bá fi. ẹ tó alihamudulilayi ọba tó kọ yíyọ mẹ́kò ní dáyé padà bẹ́ẹ̀ oúnjẹ táwọn ìyàwó jẹ fún dídí ọdún kan yóò tà nígbà tí láǹfààní rẹ̀ yóò sì stọ́ọ̀kì ẹ̀ sílé. yóò wá oúnjẹ ọdún kan ẹ má jẹun lọ. ìgbà míì sì ń bẹ náà tí ò bá tún sí ànábì èèmọ̀ ńlá gbèsè bọ́ra rẹ̀ lọ́rùn. ṣé kò sí ń tá jẹ kò sí ń tá jẹ ńlé ọgbọ́n wò láà wá dá o bó láà ti wá ṣe o ọgbọ́n wò láà dá o dá ẹja gbà fọlọ́ ilé kéṣù kẹta ó yọ yẹni pé oṣù ó yọ ọjọ́ kẹni oṣù ó yọ ọjọ́ kejì oṣù ó yọ ọjọ́ kẹta gbogbo oṣù tí wọ́n ń yọ yìí àwọn ò sì ní dáná kankan débi táwọn orú òfin lé àdínẹ́bùwà Muhammad. a ní kí wàá lẹ́ẹ̀ máa ń jẹ olómi àti dàbídò ni ó ní àwọn aládùúgbò àwọn kan làwọn kan tún ní ẹran tán máa ń sìn wọ́n wàá bu ara rẹ̀ wá wọ́n wàá gbé wá fáwọn káwọn ọmọ tó máa mú wàrà nígbà tí pé condition tá ìjọ ti máa alukwari ti yẹdu kílè fún wa alukwari ni lè yóò fi kọ̀dú sáàtì min sáàtì wà máa ń kó dèrò àléhì rizqo fàlè yóò fi kọ̀ mí máa àtàhùn lọ. olùwàlẹ̀ ni tá a bá dá lọ́lá tá a gbà láàyè tó wo rẹ̀ pọ̀ ọlọ́ni bẹ́ẹ̀ náà ni kò ti ná fáwọn ìyàwó rẹ̀ ọ̀rọ̀ lọ́kọ̀ọ́lẹ́ alukwari sọ bẹ́ẹ̀ bówó ti pọ̀ lọ́wọ́ rẹ̀ o jẹ́ káwọn ìyàwó rẹ̀ náà mọ̀ pé ọkọ wa ti kíni èjì lé lọ́wọ́ olúwa ní tó ti kẹ́ wà máa ń kò dérọ̀ àléyìí rízìkò ẹni tó bá jẹ pé kínkínní náà báyìí náà lábá fún ọ̀lẹ́ yóò fẹ́kọ̀ mimma àtàwùlọ̀ olúwa ní díẹ̀ tá a fún náà kò yà máa nánú ọba díẹ̀ náà a nílà nǹkan bọ̀yàn lọ́rùn àfi téèyàn bá lágbára alukora nínú so ìwọ tó o bá ti wà yanjú ń bẹ̀rùn ayé pé ọ̀ tí ì súnà ní agbègbè ìbẹ̀rùn so kálukú wa ìwọ ohun àmọ́ṣẹ́ lóye pé a ah, bò ní jẹ́ kí màá wà responsible nulẹ̀ gbogbo tó yẹ kó jẹ́ kí èmi ló yẹ kí n máa ṣe bò ní fi máa mójútó ìwọ náà ọmọ wa ti kí ni ọmọ jára lógún ẹni tó yẹ pé ìbínú ni díẹ̀ tó ah kìnìún yóò máa gbé wọn náà lọ́ṣẹ́lẹ̀ ara gbé bóun nìṣẹ́ ni mo bínú bóun ló sì jẹ́ ní sùúrù ẹlòmíín bẹ ẹlòmíín tó bá wọnú ilé báyìí subhanallah àwọn ìyàwó àtàwọn ọmọ tó ti ń ṣeré pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó bá wọlé àfi bí ìgbà tó lóńgè ní wọlé èkúté ni kálukó pa lọ́ọ́lọ́ọ́ bàbá ti dé ni nǹkan ẹni yóò wá pé ló sọ àwọn fi ṣe fáàrí pé à máa wọlé báyìí lásán ẹ gbogbo gbọdọ̀ change ni wọ́n gba dèrè báwọn obìnrin yẹn action ni wàláyé ọjọ́ anábì wa Muhammad bá anábì ò bá sílé báyìí kálukú ò mọ̀ pé ṣé kò ní dé ni oyè ó ti dé oyè ó ti wọlé ìwọ wá wọlé àwọn ọmọ rẹ wá rí ọ ìgbà tí àbíjà àbí àgbákò ti máa yìnbọn nínú fíìmù nígbà tá àgbákò wọlé wàláyé ìwọ náà ọmọ struggle ọmọ struggle ọmọ n ti jẹ́ súnà o ọmọ struggle ọmọ struggle ṣé wàá rí pẹ̀lú táwa wí yìí pé lànà nẹ́bì ní súnà láti mọ̀ pé àsopọ̀ rọ lórí tèkété asálábòsí lórí tèkété nígbà tí méjèèjì bá sọ pé ẹ súnà ẹ àìwà ìlójútì àwọn ọmọ aláìgbọràn ẹ àwọn kìnnìkan ẹja yanjú kìnnìkan lálẹ́ yìí ọ̀tọ̀ ni súnà ọ̀tọ̀ wa ni ẹni tó fẹ́ ṣe sunna. tó bá níwà tiẹ̀ ló ń dá ní. ẹ ṣeun ìwà tiẹ̀ nìyẹn. sunna ọ̀dọ̀ tà lámọ̀dá padà sí ọ̀dọ̀ ànábì. níta ànábì bá ṣe ìwà tó bá wù kó bá ti ní a ṣe ńlá ń pè ní sunna tànábì nù o. ẹni wá ń ṣe sunna olówó nira rẹ̀ tọ́ ó wá kú bó ti rí fún rẹ̀ tẹ́lẹ̀ hmm. ẹlòmíì ń bẹ karamba nínú ẹ̀hàn nínú àtẹ́lẹ̀tẹ́lẹ̀ nulẹ̀ tọ̀ tó yẹ pé ká ní kò ṣe súnà náà ni ìwà náà ni ò bá máa wù tọ̀ ó wá lóhùn ṣe súnà ó wá ń hùwà kan tó wá kù díẹ̀ káàtó ó wá ní gbogbo àwọn máàlù súnà yẹn máa ti rí nu ẹ ọrùn jọ rẹ jọ gbé dalẹ̀ kìyà mọ́ o. wà láì wá tẹ tí ò bá ṣe súnà tẹ irú wà yẹn náà ó lè tún burú jù báyìí lọ bí a súnà kan tún kẹrọ ló tún kẹrọ díẹ̀ àwọn àbòsí táwọn yẹn máa ń ṣe fáwọn oníṣúná. Wàláì àwọn àbújítà àwọn èèyàn mọ́ ti fáwọn alùsùn náà nù. Mm. Alẹ́ nìkan ló ní àwọn alùsùn náà wọ́n kọ́ bí mọ́ra ọlọ́run wá ti níjọ́ tó wá sọ̀rọ̀ lójú ẹ tó jẹ́ bí ìmọ̀lẹ́ olórí ẹbí wa. Àwọn wa ni á níbi tẹ́ dé wọn ọmọ tèmi ń bẹ lára wọn o. Á ah, wàláì bí mi ìbá tún lóhùn ó ti sún náà nù wọn èyí tó wá fà á ó yá wọ náà lọ rí jọ́ìn wọn. Torí pé gbogbo eh, inú ẹbí wa eléyìí ò gbọdọ̀ kúrò láàrin wa alhamdulillahi lẹ́bi bi ni'matihi tatimmu salihat. àwọn ọ̀rọ̀ títí máa ń bi ni pé ẹlòmíì tí ò bá lóun ṣe súnà náà ìwà rẹ̀ bí ó ti rí nu ẹ máa torí pé nìkan kù síbì kan kí wàá fi aṣọ súnà nẹ́bùwà Muhammad ló kọ ẹ ẹ yà máa sọ ni pé ẹyin tẹ̀ ń ti báyìí ò dáa ẹyin tẹ̀ ń ti báyìí ò dáa ẹyin náà tẹ̀ ń ti báyìí kọ́ ẹ̀ dáa ẹ lọ́mọ sàtàlẹ́kùn dáadáa fún wa o ẹ kó sàlékún àgbọ̀yé ẹni ẹ fẹ́ pé àwọn ọjọ́ ti lọ nígbà bá ti wá gba kọ́ọ̀lù tí wọ́n ní ó kọ́ bá gbogbo àwọn èèyàn náà ẹrù bẹ́ẹ̀. ó yá ẹ sá pè wọ́n ọlọ́mọ sá ṣàlékún ọlọ́run kò ṣàlékún dáadáa. ẹ tó bá fẹ́ kó wọlé nọ́mbà àtẹ́bí ọ̀sọ̀ lò ṣiṣẹ́ o ẹ pe nọ́mbà ṣẹ́fìwà ẹ pe nọ́mbà ẹ lè máa fi nọ́mbà sórí programu ṣe. ẹ ẹ ọmọ nọ́mbà mi àwọn tó bá ti rí nọ́mbà. ẹ àwọn ẹ jẹ́ bá mọ nọ́mbà àwọn ẹ pè sórí bẹ́bọ̀dì kó sórí pẹ́ẹ́lí bọ́ọ̀dì ká tó gba kọ́ọ̀lù ẹ̀rí bọ́ọ̀dì nọ́mbà ṣẹ́fìwà làgbọ́dọ̀ kọ̀ọ̀kọ́ honor sheikh wa Sulaiman ẹ̀fà òkè àbí ọba ti pa fóònù lẹ̀ o mo ti kó wọn báyìí. Ah. mi ò rò pé fóònù wọ̀nyí kọ́ lè ní nǹkan yìí o kọ́ ní jẹ́. kò lọ o ẹ gbà wá o ẹni tó bá tó bá fẹ́ pò wọlé kọ́ pò wọlé sí orí ah, orí program ẹ lè pò àṣẹ lè fi nọ́mbà lè bá fi nọ́mbà síbẹ̀ yẹn ẹ eh, eh, àwọn admin àwọn admin ó tagi ẹ inṣàlá. so admin ẹ bá wa tagi nọ́mbà mọ. ẹ eh, kọlù náà gbọ́dọ̀ wá pọ̀ náà o. ẹ bó tẹ jẹyọ méjì. ẹ inṣàlá. wọ́n ti ẹ̀ kí àwọn èèyàn ti ní sọ̀bọ́n ti sẹ́yìn mẹ́sì lọ́wọ́ pé àwọn fẹ́ pọ̀ ọ̀dà ọ̀fẹ́ sálámọ̀ sí. ọlọ́wọ́ bá a sanwó lẹ́sùn lóore kó máa dún yẹn méjì náà lọ torí ẹ̀yin náà máa pèsè tún pọ̀ láti lọ iṣu tó bá tó dọ̀là ní. báyọ̀ kọ́lá ọ̀fẹ́ kù. nọ́mbà àfáà wa ẹ̀sùn kì í ṣe ìpọ̀ nípa Okay, dẹ́bi dìde musa àbọ̀tẹ̀ lẹ́yìn pẹ̀lú náà kí a tún parí tọ́ ọlọ́mọ sáà ṣàlékún dáadáa fún wọn. ẹ̀ tá a bá ti wá rí àwọn tó bá fẹ́ pè bóyá kí a máa wò tó bá tún dọ̀la nù torí ọ̀rọ̀ yìí ààyè tó ń tẹ̀síwájú lórí ẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ gbàgbọ́ yìí ti ń jẹ́ sunna. now. salaamaleykum. wa aleykum rahmatulah kú iṣẹ́ ọlọ́run agbá ní bàdà o. Allahumma amin jazakumullahu khairan. Bàbá ń ká dáadáa. Ẹ kú rìn. Ẹ pẹ̀lẹ́ sà. Àwa ni a kú ọjọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́. Alhamdulillah. Naam. Ọlọ́run ní dojú kì ní o. Amin àtẹ̀yìn náà ẹ ṣe wọn. Gbogbo ẹni tó bá dìde tó lókun fi tẹ́ máa gbà ọlọ́run àgbà wọn mú kù. àmín àmín yóò wà bára fi wọ́n mọ̀nà. ọ̀nà àdáwọ̀dá wàdà kọ́ àtọ̀ àwọn àfi wọ́n mọ̀nà. àmín àmín lásìkò yìí àmà àdúrà mọ̀nà la máa ṣe fún wọn báyìí. bẹ́ẹ̀ ni àdúrà mọ̀nà ló dẹ̀kù. bẹ́ẹ̀ ni. a ti ṣàdúrà kọ́lọ́hún lé wọn lọ́kọ̀ kí wọ́n bá gbọ́ ó dẹ̀ ti lọ ṣùgbọ́n ní sàdúrà mọ̀nà olókùtà. ẹ ó gba àdúrà tá a bá ṣe àdúrà ní ká mọ̀ ṣe fún wọn ọlọ́mọṣẹ́ àbá ṣe dáadáa fún wọn torí inú bí tá a jókòó sí ìdájọ́ hárọ̀mù bẹ́ẹ̀ láwọn lórí bí tá a wà yìí láti gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ lọ́n fún gbogbo àwọn ẹni tí ọlọ́run sanyí lẹ́sùn lórí ẹjẹ́ tó gbé kọ́ọ̀lù àwọn bàbá a àṣàlékún dáadáa fún wa àwọn bàbá wa fóònù àfáwà ẹ̀sùn tí ó lọ́wọ́. ọlọ́run bá sanwó lẹ́sùn ẹgbẹ́ àtọ́ láwọn fẹ́ tí wa náà ni ọlọ́run bá wa sí dáadáa fún un. naam naam ya imam. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah jazakumullahu khairan. hayyakumullahu shaykhana. wa antum hayyakumullah barakallahu fikum. àgùkọ́ الله يبارك فيكم وفيكم حياكم الله أطل الله بقاءكم لخدمة الدين وبقاءكم حياكم الله أحسن الله إليكم أنا أتنك بباي السلام عليكم جزاكم الله خير. آمين. أشهد. جزاكم الله خير. بارك الله فيكم. ọlọ́run gbàdúrà gbogbo wa bí ìdílélà ẹ ṣe sà. sheikh abdullahi láti sheikh abdullahi wọ́n ti bá wọn kí ní o. ọlọ́run bá a sọ wọlé sọ lórí. naam. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. akramakumullah. wa كيف حالكم بخير والحمد لله وحالكم أنتم الحمد لله بخير نسأل الله المال القدير أن يديم لكم معيته اللهم آمين وإياكم وأن ينصركم في تقلبكم اللهم آمين وأنتم كذلك نسأل الله نعم. سبحانه وتعالى يديم نعم. علينا وعليكم محبة دينه والتمسك بالكتاب والسنة على فهم سلف الأمة وشكرا لكم جزيلا على حسن المتابعة والعناية بارك الله فيكم آمين الله أنتم كذلك طيب عليكم السلام ورحمة الله إذا دعوا ki kọlu ni wọn àwọn alfa àwọn akẹ́kọ̀ọ́ jíṣẹ́ ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn ọ̀la sheikh abdulfatah ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn ó Eh, barakallahu fil jami ọlọmọṣẹ àfẹkálukú wa náà ní ẹ̀san olórí eh, ẹjẹ adá gbogbo ẹ dúró báyìí náà eh, kí ni ń jẹ́ súnà ó dàbí pé àti mọ̀ báyìí pé ìlànà ànábì ní jẹ́ bẹ́ẹ̀ kó ní kálukú wa káwa lọ rí yẹ ara wa wò níbi tí kálukú bá kù sí káṣí mọ̀rọ́jà ara wa ọlọmọṣẹ àfẹkálukú wa náà lẹ́san olórí o kó ṣàlékún dáadáa àlékún àgbọ́yé ọlọmọṣẹ àṣẹ fún wa subhanakallahumma bihamdik.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 tí wọ́n fẹ́ ṣàdúrà kò ṣẹ orí ọkà orí èrè náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé. tẹ́ bá fẹ́ dá láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́ tún fẹ́ ṣàdúrà kò ṣẹ súnà tánà bí ní ẹ lò àwọn ọ̀nà tánà bí lànà ẹ mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń kò má sí ewé kò má sí egbò kò má sáwùrè kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má sábùyẹ ní ipa kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámà láìláha ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. láìláha ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ìdí òní bá wọn máa. ìdí òní bá wọn máa. mo nígbẹ́ bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣẹ̀bọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣẹ̀bọ mọ́. àsopọ̀lẹ́ṣẹ́ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣẹ̀bọ mọ́. mo ní yí yẹsẹ̀ wò sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹ̀bọ mọ́. a ní òkà tájà sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹ̀bọ mọ́. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹ̀bọ mọ́. orí ṣẹ́bẹ̀lẹ̀ lẹ́nu sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹ̀bọ ọmọ. gbẹ̀túgbẹ̀tú ń kọ́ ara ẹ bọ ni. èmi ò ní bá wọn sọ̀rọ̀. la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní ìfúnpá ń kọ́ ara ẹ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ wípé ó ń dè níbàdí ààrẹ bọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ̀ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ̀ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. mo ní Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní báwọn. Torí ọtí abọ́ òkè ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn àtàbọ̀ mọ́. Mo ní òkè Ìbàdàn sẹ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn àtàbọ̀ mọ́. Mo ní pípé ségè ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn mọ́ ọ̀sẹ̀ àwẹ̀ bíi faláboyún ó ti dájú pé ààrẹ bọ́ ni mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrà wá forí jìnnì mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrà wá forí jìnnì mo ti túbà. egungun tí ṣe nílẹ̀ Yorùbá. Àkàní ṣùgbọ́n kò bá sì mọ̀. Ṣàngó bíbọ nílẹ̀ Yorùbá. Àkàní ṣùgbọ́n kò bá sì mọ̀. Ifá dídá nílẹ̀ Yorùbá. Àkàní ṣùgbọ́n kò bá sì mọ̀. Ìkúnlẹ̀ kíkí ni nílẹ̀ Yorùbá. Àkàní ṣùgbọ́n kò bá sì mọ̀. Ìsàpín máa ń fa láboyún. Àkàní ní ṣùgbọ́n kò bá sì mú. ẹbọ ni ẹ̀jẹ̀ àkíyèsí. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọ́ra fún. ẹbọ ni ẹ̀jẹ̀ àkíyèsí. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọ́ra fún. ọ̀ṣọ́ṣọ́ odò nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọ́ra fún. ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún. òun dè níbàdí nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún. sebele lẹ́nu sẹ́ nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún. àfijẹ abiwẹ́rẹ́ nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún. ọ̀sẹ̀ àwẹ̀bí nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún fún. bí báwọn gbẹ́yọ̀ sẹ́ni ilẹ̀ yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a fún. ẹbọ ni ẹ jẹ́ kíyèsí. ẹbọ ni ẹ jẹ́ a fún.